admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ní ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asalaam àlàáfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. إن الحمد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 وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí fún òun ni ó ṣe ọ̀nà ìsìláàmù fún wa ní ọ̀nà kan ṣoṣo ìdábìṣọ rere láyé àti àtẹ̀yàmà bí ìlànà mímà tó di ìlànà ìsìlámù lọ. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله ni ẹni tó bá wá ìlànà míì lẹ́yìn ìlànà ìsìlámù bá wa tó tó lóun fi ń tẹ̀sẹ̀ àbí ó tún dàpọ̀ mọ́ Islam alọ́dúnfàlà yóò kú balà mi òun ò ní gbà lọ́wọ́ rẹ̀ owó fìlà àkérò ti ní lọ́kọ̀ sí mi ìdájọ́ táyé nìyẹn kò ní gbà nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń jọ́sìn fún àlọ́ ìdájọ́ tàlùkìyàmà wọ́wọ́ fìlà àkérò ti ní lọ́kọ̀ sí mi yóò wà nínú àwọn tí ó ṣòfò níjọ́ gbìyànjú kìyàmà ìyẹn ló fàtà wà fi ń dúpẹ́ fún àlọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí yóò ṣe islam yóò ṣe pa gbogbo tí ń jẹ́ ìrìn ẹ̀fọ́ yóò fàjì gbogbo ìdí ọkùnrin olórin yẹn ń sọ yẹn ó kàn ṣe fàájì tiẹ̀ tipẹ́tipẹ́ lèmi ti mọ̀ pé ṣe ara wa ó ti pẹ́ gan nítorí pé kí ni mo sọ̀rọ̀ yẹn díẹ̀ lórí kótó bá ń jẹta lójúmọ́. الكفر والإيمان لا يجتمعان في قلب واحد iṣẹ́ kékeré ìní ìgbàgbọ́ nínú àlọ́ kò lè gba kò lè papọ̀ nínú ọkà ẹ̀yọ kan ṣoṣo kò bọ́ sínú. ẹ̀wọ̀n kan tí arákùnrin olórin yìí sọ ní ìsìn ẹ̀tàn pè lálẹ́ àjífà ẹ̀wọ̀n kan ó dẹ̀ tún sọ gbangba pé ifá ló gbé òun débi tó ń dé ó ń sọ gbangba wípé òun bọ́ fà inna lillahi wa inna ilayhi raji'un Allahu akbar ẹ wo bí islam ọmọ èdè yẹn ti wá dà àbọ̀fá àti islam ó láfẹ́ mú bẹ́ẹ̀ ẹ wò kaba kò yí rárá gbígbé ifá kọ́ ní gbìyànjú kò kò yé Allah subhanahu wa ta'ala onímọ̀ gbìyànjú kò tó bá ti wà ní àkọọ́lẹ̀ èwe tí alẹ́ òṣòrí bàtàbàtà fún èwe tí lọ gbọ́pẹ́ fún padà kódà ó tó yín mú sí Kùránì ibi àwọn tí ń sọ pé ẹ Kùránì làwọn gbójúlé ó ń yín mú pé Kùránì kẹ́ni kódà báwo ni wéyìn báyìí ti fẹ́ jẹ́ mùsùlùmí alẹ́ la àdìrí làájú kinu abàjá àyẹ̀kú ni mùsùlùmí láàyè ń kiri abàdà kò pọ́sibú láyéláyé ṣé ajé munafiki wàlmùnáfik aṣáàtú tìmínàlì káàfẹ aṣáàtú tìmínàlì káàfẹ munafiki sì rèé wọn lé lẹ́dàá wọn burú jáde nínú ìdájọ́ ẹ̀sìn kékeré gángan náà èyí tó jẹ́ mùsùlùmí ó ń jẹ́ islam ó ètò wa ń sọ ní gbangba gbangba pé òun gbọ́ pa fún ilá àyè fún òun gbọ́ lápúpá pé ìfá ìfá ni òun fi débi tó ń dé ó dà níbi tí kíní yẹn tọ́kẹ́ ẹ̀ balẹ̀ dé ètò wa ń sọ pé gbogbo àwọn gan ó ń sọ gbogbo wa báyẹn àwọn òsín bẹ́ẹ̀ ní alhamdulilayi ní gbogbo wa pátá lé lóògùn lẹ́lẹ́ gbogbo wa pátá lé lóògùn àwọn òbí bìí dáa olóògùn tí ń sọ kìí sọ ní paracetamol kìí sọ ní fẹsíkì ní sọfà kí gbogbo wa náà là ń bá fọfá gbogbo wa là ń lọpẹlẹ tó ń sọ nìyẹn o àlọ ò ní jẹ ibi dẹ́ ti rí islam àwọn èèyàn nìyẹn o àwọn ènìyàn dẹ̀ ń lọ hajj wọ́n ń lọ umra àlọ ò sórí fún wa òun ló dá wọn òun ló rí wọn òun ló jẹ́ ká ń tó ń dàgbà lónìí òun ló fún wọn níyàwó òun ló fún ọ lọ́mọ òní fún wọn ní jẹ̀mú òní fún wọn ní náà lò tó ti bẹ́ẹ̀ ẹ wo bí tán darí ọpẹ́ sí ìbá tí ò mọ anything nínú ìgbésí ayé wọn òun ló dá gbogbo àwọn ọ́gáǹsì ara àdàkìlíyà wal kharijiyya gbogbo àwọn ọ́gáǹsì ara tó wà nínú èyí tó wà níta èmi ni liver ni èmi ni kidney ni èmi ni hormones ara ni èmi ni kìnnì kan tí gbogbo nǹkan tó wà ní ara wa tó ń ṣe pátá gbogbo àwọn arteries ni gbogbo àwọn vessels gbogbo wọn aláwọ̀ ó dẹ̀ pé iṣẹ́ ní kálukú kan tí wọ́n máa ṣe ibi tí irun yẹ kó wà ó fi irun síbẹ̀ ibi tí ìkànnà yẹ kó wà ó fi síbẹ̀ ibi tí eyín yẹ kó wà ó fi síbẹ̀ ibi tó ju yẹ kó wà ó fi síbẹ̀ ibi tẹ́sẹ̀ yẹ kó wà ó fi síbẹ̀ ètò yẹ kó máa ṣẹ́ ó ń ṣẹ́ ètò ò ṣẹ́ ó gbó ó fi hàn síbẹ̀ ó dàtọ̀ obìnrin fún ó dàtọ̀ ọkùnrin fún tó ti bẹ́ẹ̀ arákùnrin gbé ọpẹ́ fún ifá kódà wọn á lọ ó múra wọn á lọ hajj aburú lálá lélẹ̀ arákùnrin olórin yìí ó túbà lọ sọ́dọ̀ àlọ́ tó bá túbà tán kó pa gbogbo ìlànà ẹ̀gbọ́n yẹn sí gbogbo akọ́là sóògùn gbogbo akọ ìwọ àtàwọn àfa ẹgbẹ́ ẹjọ́ ń kóra yín káàkiri àwọn àfa àti wọn sọ fún yín pé ẹ lọ sókí bẹ ẹ lọ sáyẹka tán ru láwà ní sórí tán sọ fún yín pé àfa tí wọn bá sálàdà tó bá ràn yóò èyí sàfà àwọn yẹn ní akẹgbẹ́ yín èyí sàwà alihamudulilayi àwọn onígbẹ́rẹ́ yọgàn dáhùn sí tó jẹ́ tẹ̀bọ̀ àní àní ẹnìkankan táwọn wáyé yìí fún ní ìlà àfẹ́yì sùgbàgbà tí mo lọ bá àwọn òní babaláwo kankan láǹtí aláwo kankan ní orí òkè kankan tá à ń lọ. inna allah la yaghfiru an yushraka bi wa yaghfiru ma duna dhalika àdéhùn látọ̀dọ̀ àlọ́ ni. àlọ́ ni inna allah la yaghfiru an kéde fúnra ẹ̀ nínú sọ́tún nìta àyà fọ́tí èdè. àlọ́ ìdájọ́ òun àlọ́ láyé fìrọ àyè ìṣòro kàbí mi ní forí yí gbogbo mi ní forí yí gbogbo ẹni tó bá dorú pẹ̀lú mi mi ní forí jẹ tó bá yẹ kú sórí ẹ̀. báwo ni ẹ ti fẹ́ fọ́fá bẹ́ẹ̀ ní dorú pẹ̀lú àlọ́ bóun ẹ ti fẹ́ ṣe. olórin tó pẹ̀lú ẹ̀ lálàájì tó náà wọ̀ balẹ̀ tó ń jolórí àwọn àwọn oníbíyónípa ló jẹ ẹni bíyónímọ̀ èyí tó jẹ mẹ́ẹ̀ àwọn òṣèbọ tó náà jẹ ìkànnì olórí wọn tó ní ọjọ́ tó lò nínú gbalẹ̀ aláàjì sí ni olórí ni kó lọ́wọ́ ń lọ. kò lè rọrùn báyẹn náà bó lè ṣe ń jẹ́ mùsùlùmí ń kààbè kò lè pọ́ńsìlì láyé yóò bọ̀ ọ́ mú kẹ́ni. ìsìláàmù tẹ́rí táwọn èèyàn ṣe nìyẹn o ìsìláàmù ká ní nǹkan sínú gbànú ìsìláàmù ká máa ṣe awọ́rò ìsìláàmù ká ní òka atẹ́gùn láti máa travel òní ò sọ fún wa pé pé ká lọ àbí ká máa lọ ìsìláàmù tá a bí ọmọ tuntun ó ní kàtà gbé kọ lọ́rùn ó ní kàtà sọmọ nídìí ìsìláàmù tó gbé tá a bá ti wọlé èèyàn tá a bá wo lókè báyìí níbi ẹ̀rọ náà lé ó ní àsọ̀rọ̀ àsọkọ́ tá a bá mẹ́ ìsìláàmù tó gbé tá a bá ti kọ́ bọ́ọ̀dù ẹ̀ ó ní kàtà rí bẹ́ẹ̀ ìsìláàmù ìsìláàmù léyìn ṣe tí ń júbà fúnlẹ̀ tí ń júbà fún kinní kan tí ń júbà mi, tí ń júbà fúnná ìsìláàmù àwọn èèyàn lẹ́rí yẹn o ìsìláàmù àwọn èèyàn lẹ́rí yẹn o yẹn ò kí ń ṣe ìsìláàmù kì í ṣe ìsìláàmù tèmi ń fi eléyìí rọ ẹ̀yìn sẹ́ni ọmọ kan náà tó ń bẹ tó náà tó ń kọrin náà tí wọn náà fẹ́ fún yín múra ẹ̀ ń gbẹ̀gbẹ́ lẹ́bọ̀lù náà ọ̀dọ̀ náà fẹ́ fún òun rí rí àwọn òòṣà nínú kaaba àdìmọ́kà lọ nítorí wà lẹ́nu ẹ̀nìyẹn òòṣà yẹn ló bá jù gbogbo máa dẹ́fẹ́ fún òkan pàkàtí ó lanu báyìí ó ní àwọn òde ẹ̀rọ àwọn òòṣà lọ́hùn ní Saudi nàfà ẹ̀wù tó bá wọn kó o para ẹ síbẹ̀ òòṣà yọ kan ò lè rí alihamudulilayi ò lè rí bababìnrin náà ní sèwọ́n ní mùsùlùmí ẹ̀jẹ̀ ó kú ní ìsìn gbogbo àwọn àbá odi gẹrẹjẹ gẹrẹjẹ wọn lọ kírun sí wọn lára náà wọn lè kò sí bí wọn lè kírun sájà lára níbi náà lè dé ní ẹ̀dá tí ajá bá kú wọn lè dé àti gbèsè wọn tó bá kírun sí lára kò sí ìkàtí wọn lè kírun sí lára tó. ìsìláàmù gba ẹbọ láàyè owó ètò ẹ̀ gan ìsìláàmù gba láàyè èmi sọ eléyìí fún ẹni tó bá fẹ́ gbọ́ bá fẹ́ gbọ́ ni ìsìlámù fara mọ́ kó mọ́ jẹ́ mùsùlùmí wọ́n náà láti máa bá lórí òkè bàbá ti di kíní kẹwọ́n náà lábàá bẹ́ẹ̀ bàbá olómi wọ́n lábàá bẹ́ẹ̀ orí òkè wọ́n lábàá bẹ́ẹ̀ ó ní ibi ká tó àbájú gbàgbá láà ò lè jẹ́ mùsùlùmí báyẹn ò lè jẹ́ mùsùlùmí báyẹn torí pé wọ́n tẹ̀bọ́ mẹ́ ó pè nǹkan mi lẹ́yìn àlọ́ ìdí ń jẹ́ ẹbọ ni pé kéèyàn máa pè nǹkan mi lẹ́yìn àlọ́ kéèyàn máa wárìrì fún nǹkan mi lẹ́yìn àlọ́ ìdíjẹ́ ṣírkù náà nìyẹn ìdíjẹ́ kúfùrù nìyẹn kẹ ẹ máa gbé orí àlọ́wù kẹ ẹ lọ́ máa gbé fún ẹlòmíì orí dálọ́ ṣe fún yín àá owó tẹ ẹrù bẹ́ẹ̀ ní àbí ipò tẹ ẹrù bẹ́ẹ̀ dé lónìí àbí ibi tẹ ẹrù bẹ́ẹ̀ ga dé lónìí tani máa ń gbìyànjú débẹ̀ àlọ́wù ni nà ń ifá bá wo sífà mọ̀ gangan ni sórí ìnà ni ṣé ifá ní ifá ìjọ tí wọ́n mọ̀mọ́ yín lóyún yín ṣé ifá mọ̀ yín gbà náà ni ìjọ tó fẹ́ bí yín jáde ṣé ifá mọ̀ yín jọ náà lọ́ọ̀ ni alóni súnmọ́ sẹ̀bílẹ̀ yẹ sọ̀rọ̀ ọ̀nà tí ọmọ ń gbà jáde lára àyà rẹ̀ èmi aláwọ̀ gẹ́gẹ́ ni mo ṣe ní ìrọ̀rùn ó takò làákàyè rẹ pé alẹ́gbọ́ pé ibẹ̀ yẹn ni ojú ọmọ olórí ńlá gbà jáde orí ọmọ ẹlòmíì sì rẹ̀ tán bá bí báyìí kàbìkì lórí ẹ̀ ibẹ̀ ló dẹ̀ gbà jáde àbòsí lélẹ́yìí tàbí kan lọ bí anabi wa muhammed ìjọba sallallahu alaihi wasallam ó ní wa anabi máa hakùn lọ́ọ̀yà alẹ́ ìbáyìí. ìwọ ànábì kí ni ẹ̀tọ́ tó yẹ ká ẹ̀dá ká máa pín fún àdẹ́dà wa kí lẹ̀tọ́ tó yẹ ká máa pín fún wa fèsì ànábì wa dá lọ ni à ń ta àbójú o wàlẹ̀ bí ní ìṣẹ̀yà ẹ̀tọ́ méjì ni ẹ̀tọ́ tẹ́ máa pín fún à ń ta àbójú alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀ máa sìn lóun nìkan ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan mi ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan mi. òtọ́ ni fún anybody nínú ẹ̀dá èèyàn àti àlùjọ̀nù ẹ gbọ́dọ̀ sí anything yàtọ̀ sí Allah nìkan ẹ gbọ́dọ̀ sí àwọn ànábì ẹ gbọ́dọ̀ sí àwọn màláìkà ẹ gbọ́dọ̀ sí àwọn àlùjọ̀nù ẹ gbọ́dọ̀ sí ṣéwù ẹ gbọ́dọ̀ sí ṣégè ẹ gbọ́dọ̀ sí anything ẹ gbọ́dọ̀ sí anybody ẹ gbọ́dọ̀ sí igi ẹ gbọ́dọ̀ sí omi. hapun alẹ́ nìyẹn ẹ̀tọ́ àkọ́kọ́ òun náà la máa ń sọ níbi gbólóhùn tá a máa ń sọ yẹn la ilaha illallah kí ló tẹ̀lé wahdahu la sharika lah. gbogbo àwọn ọmọdé làwọn lọ sí ájì tán láwọn kọrin àtàwọn akẹgbẹ́ wọn yìí náà wọ́n ń wí gbólóhùn yẹn wọn àmọ́ túmọ̀ rẹ̀ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ náà la sharika lak ẹ̀ ń sọ bẹ́ẹ̀ kò sí orogún fún ọ ibo orogún náà lẹ́ ń dàpọ̀ mọ́ yẹn àgbọ̀dọ̀ jọ́sìn àlọ́ òní kan ọ̀nà tó méjì kò ní orogún kò ní ẹgbẹ̀ra ó wà nínú kúlù Allahu táǹkà kul huwa Allahu ahad Allahu as-samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ó wà bẹ́ẹ̀ náà ó wà bẹ́ẹ̀ tí wàá ló fà á àyèmọ̀tà àtìfẹ́nu àti ìmọ̀ fara ti àwọn àfáà tó jẹ́ pínkín ni o àdọ́lú wọ́n ti sọ̀yàn nù àwọn gẹ́gẹ́ fúnra wọn mòdì lónìí wọ́n ń sọ̀yàn nù àwọn gẹ́gẹ́ fúnra wọn pàdé dọ́lù àwọn gẹ́gẹ́ ti sọnù wà àdọ́lù àwọn àbáyìn náà tó ń sọ àwọn èèyàn náà tàbá ti rí àfóhùn láwà nílá tí ń kéde ògùn pé ẹni àfa tí wọ́n bá ti sálàdà tí ò bá ti ràn òun ò gbádà àfa àfa tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tí tó bá ti lè fẹ́ kó dọ́fẹ́ lọ òun ò gbà ọ́ láfa kò parí ó ti tán àwọn àfa àtàn ju àdó síra wọn lápò kò parí bí àfa ẹgbẹ́ òun ló ju àdó tóun lápò kò tán kí ni mùsùlùmí wá débi àdó àwọn ẹni yìí ìfaradì wọn òun àfẹ́dì yín ẹ màá mọ̀ fúnra yín láti mọ́ faradì àwọn àfa ẹni rẹ àwọn tó jẹ́ wẹ̀lẹ̀ àmọ́wòrán bá nìyí o àwọn tó yẹ pé láyọ̀ kọ̀ fún ẹ lọ́wọ́ láàyè wọn kì í bẹ̀rù sẹ́nìkan ó sọ òdodo làwọn ó sọ ẹ ẹ fara tì wọn ẹ lọ fara tì àwọn àfọ ọ̀sẹ̀ bọ clarence akilọkíhun sẹ́nìkan lára rí náà ó kú ní báyìí ẹ̀gbọ́n ẹnìkan ni nínú àwọn tó jẹ́ àwọn èèyàn wa ọba sì lẹ́gbẹ̀ẹ́ òun gbogbo mùsùlùmí ni o àfáà ni o má lọ bá òun kírun sí la kò sí pé bẹ́ẹ̀ ń sọ pé mùsùlùmí ni àdìtò sábúbà sì wà wájú ǹjẹ́ ká gbọ́ sókè báyìí pé alọ́ wà gbọ́ bí mọ́tò kan ṣe dé nìyẹn bí mo bọ́ọ̀sì kan ṣe dé nìyẹn. ee ẹbí ó rí ìrírí ah, kí ló dé tí wọ́n bá sọ̀ kalẹ̀ gbèrè gbà lẹ́yìn ká gbọ́ bá ń bọ́ agbádá yẹn tó wọ bùbá náà bá ń bọ́ kalẹ̀ ló wá kó aṣọ ògùn àwọn aṣọ tó máa ń wọ̀ lójú aṣọ ògùn yẹn. ee ẹbí ó èso òkú yín òkú wa ni àtọ̀ ah, kó láwa ṣe wọ́n ló kó àwọn ẹni tó kè wà láì wọn kì í wọn kì í tàjà wá sá lóòótọ́ tí yóò bá sòkú wọn lóòótọ́ wọn kì í wá. nígbà tó ti rí báyẹn ẹ jẹ́ kí ó gbìn kan wọn ẹ lè rí wọn lóòótọ́ láwọn ẹni yẹn kí wọ́n wá síbi ẹni tí èyí sara wọn. àwa sì ń fojú wo ẹni pé kí ni mùsùlùmí ni àfáà ni àtẹ́kẹ̀ ìsara wa àtẹ́mùnà sì kè. wọ́n dẹ̀ ti gbé nǹkan wọn lọ nìyẹn ẹbí wọn lẹ náà ká máa lọ wáyé kí wọn lọ yan jẹ ni òsìgbó pẹ́pẹ́ wọn ọjẹ́ ni tí orí rẹ̀ náà fẹ́ gé ni wọ́n fẹ́ forí ẹ̀ mú àgbo ni wàhálà tiẹ̀ ní tó wá yẹn láti sọ àìdẹ́gbẹ́sẹ̀ ká kó sọ́ra ọjọ́ ikú ọjọ́ àṣírí ni àṣírí yẹn máa tuntun níjọ́ bá kú kò sí ọmọ àwọn ẹ̀ wọ́n á níjọ́ ẹ̀ àwọn tó fara torí pé ibi táwọn èèyàn ò lè wọ̀ tẹ́lẹ̀ wọ́n á wọ bẹ̀ ẹnìkan bí mí ìjẹta ó ní ẹnìkan kú àwọn ń wẹ̀ ẹ́ lọ́wọ́ ǹjẹ́ káwọn bọ́ sọ̀rọ̀ yìí ìjẹta náà lẹ́ni ẹ̀ ń bí mí o ǹjẹ́ káwọn bọ́ sọ̀rọ̀ báyìí káwọn máa wẹ̀ báyìí dé àwọn bá bá ìgbà tí agbẹ́hànfẹ́ ó ń lé ní tiẹ̀ ló parí. àti ìdítù ta ló mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó ń lo ìgbà tí láìsí tó sùn lẹ́kẹ̀ẹ́ tó yà lọ́rùn ẹ̀wọ̀n kàmá ọjọ́ ọkú ọjọ́ àṣírí ni àṣírí ẹ̀ máa tú sí wa lọ́wọ́ ńjọ́ yẹn ìgbà táwọn yẹn bá túnú kọ́bọ̀dù ẹ lọ́n túnú báàgì ẹ lọ́n tú ara ẹ ó bá nǹkan bẹ̀ àwọn èèyàn náà tẹ́ jọ wà wọ́n ó wà síbẹ̀ tó ó ṣe kò sòrò nísìnyí kémi kú nísìnyí káwọn àwọn ìrìwò yẹn wá wá bẹ̀ nígbà tá àmọ́ra wa rí wọn níwá àwọn náà yìí kọjá yìí kò láìkí wọn fún yẹn ìrìwò yàtọ̀ fún òní wá tán bá ti wá tán bá ti lóògùn àwọn ni ìjàmọ́ àwọn ni lóòótọ́ torí òní kọ́ torí ọ̀la pírọ́blẹ́mù tẹ́ ní ẹ̀yin ọmọ tẹ́ ń kọrin káàkiri àtàwọn tí wọ́n kọrin náà àtàwọn ará ọjà yẹn náà pírọ́blẹ́mù tẹ́ ní ni pé ẹ ló ń fara ti àwọn àfa hànàhànà yìí ẹ fi àwọn àfa dáadáa lẹ̀ ẹ wá ń tara yín jẹ ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìfásẹ̀ ń dúpẹ́ fún yín gan tẹ́ ní ipò tẹ́ di lónìí ipò gan lẹ́ dé gan kò yé mi kò clear arákùnrin akọrin tí ń sọ pé òun bọ báyìí sìn ẹ lè pé kí ló ní ní nàìjíríà wa ìjọba ń ka olówó wọn ò lè sí one million ò lè sí number one million kí ni jọyín lójú náà kí lẹ ní bí ìṣeré o tó máa ń réètì àwọn olówó olówó ní nàìjíríà ní ìṣọwọ́ bá ní ìṣọwọ́ gbà àgbáyé ní ìṣọwọ́ ọ̀dọ́ mò ń sọ nàìjíríà ò lè sí number one million kí wàá ní gbé yín nínú kí ni ó ń jọyín lójú. ilé ń jẹ táwọn ò ẹ ká gbọ́ táwọn oúnjẹ táwọn jẹ táwọn ṣe ń kan sára wájà iná lónìí wà lọ́la nǹkan la ń jẹ àwọn fúnra fúnfẹ́mù ni àtúnjẹ́ àkàrà the same thing akàn dúra wọn nù là ń yí àwọn oúnjẹ yẹn oúnjẹ yẹn lónìí oúnjẹ zu lọla the same thing náà ló ń eléyìí ń jẹ gẹ eléyìí ń jẹ gàrí eléyìí ń mu gàrí eléyìí ń fi nǹkan kan gbogbo yín jẹ nítorí ẹ náà láti wá lọ wọ náà kí á máa ní gbére ká ṣọ́ra wa àwọn ẹnìkan ṣọ́ra wa orí òní kọ o lórí àlùkìyàmà inna allaha qaddara maqadir al-khalaiq qabla an yakhluqa as-samawati wal-ard bi khamsina alfa sanatin wa kana 'arshuhu 'ala al-ma' àdìsá nàbì àníbi ní Allah Ta'ala ó ti kọ gbogbo kádàrá gbogbo tá a fẹ́ jẹ́ ibi tá a fẹ́ dé ibi tá a ní dé bóò láti tó bóò láti ní tó ipò wo láti ipò wo láti dé bóò ọjọ́ orí wo la fẹ́ lò ìjọ wo la padà ìjọ wo la gbogbo ẹ̀ Allah ti kọ́ lẹ̀ ṣáájú kó tó dá sánmà ṣáájú kó tó dá ilẹ̀ àníbi ni ó kù fifty thousand years fifty thousand years bìfọ́ yẹn kálọ̀ tó dá sánmà àti ilẹ̀ ló ti kọ gbogbo kádàrà omi sí àlọ́ òdì dá èdá sánmà òdì dá ilẹ̀ gbèrè ìdásí pé yóò tẹ̀ dáwọ̀ ẹ̀dá fifty thousand years before ọgbà yẹn ẹ̀yìn fifty thousand years yẹn lẹ́tọ̀ wá dá sánmà ló dálẹ̀ ló ń dáwọ̀ ẹ̀dá fifty thousand years before yẹn ló ti kọ gbogbo kádàrà ẹ̀dá tí òdì dá anabi ni wakana abdu alalina alara si alọ si alọ wà lókè omi ló kádàrá tán kọ yẹn òun làwa lò láyé bóòlù ẹ̀sìn wa ń gbé ọlá fún fábà yẹn ẹgbẹ́ yìí bá máa tẹ̀ ṣe gbogbo ohun táwọn ṣe fọwọ́ tá ọ̀dà rò ní. ó lówó ni oṣù àlákọọ́lẹ̀ ó wùlé fẹ́rẹ̀ wàhálà ó ní lówó oṣù àlákọọ́lẹ̀ ìgbìyànjú ló kù ní ìṣẹ̀lẹ̀ àníká ṣe ní ìgbìyànjú tí èsì ń ṣe àárọ̀ gbẹ̀ǹdí òbí ṣe àárọ̀ tó ń torí náà bí ìmọ̀wó tẹ́lẹ̀ ní ní nàìjíríà yìí àwọn èèyàn ní owó tí èso owó díẹ̀ tí wọ́n lè bọ́ gbogbo ti ìlú kan tẹ́ ẹ bá lọ sí over Saudi Arabia ní ìlú òyìnbó ní àwọn ìlú míì ní Germany ní Canada ní ẹ̀ẹ́rì àwọn èèyàn tán ní owó bíi márùn kẹlìmà wọn àbọ̀ bá lórí ẹ̀ àìmọye mùsùlùmí tí ń ti súnà ànábì kò ní ẹ̀bọ kan tí ń ṣe pẹ̀lú àlọ́ àlọ́ òde wàlá àìmọye àwọn obìnrin jẹ́gbẹ́ bàbá ń lo olówó ni wọ́n obìnrin dẹ̀ ni wọ́n à ní ẹ̀bọ yọ gàdá ṣe torí wàá sẹ́yìn bá tó ṣe bọ̀ ìdálọ̀ bá fẹ́ fún ọ yóò fún ọ ìtúbà dẹ̀ ní fún ọ náà kò ní fún ọ ẹ̀fọ́ kọ́ ló gbé yín débi tẹ́ ẹ dé lónìí àti pé gbogbo lẹ́tí gan ń jọra yín lójú gbogbo lẹ́tí tẹ́ gbogbo bí tẹ́ ẹ dé yẹn òjijì náà lẹ́kọ̀ọ́ fúnra ẹnìkan mò ń gbọ́ ní ìsìnká ń jẹta wọn ló ti kọ́ gbogbo ilé tó kọ́ ṣe ó ti tó one hundred and sixteen àbí nǹkan ilé tó kọ́ one hundred and sixteen ilé bó ti kọ́ tó yẹn tó bá kú lónìí wọn ní títí ẹyọ mẹ ìtànjẹ ni wà inna ad-dāra al-ākhirah la hiya al-ḥayawān law kānū ya'lamūn àlọ́ ayé gbére ilé ayé yìí kò sí gbére mẹ́ẹ̀ òjijì láti ilẹ̀ òjijì ni kò sí ọgbọ́n dẹ́bi dá gbogbo tó bá rí okó jọ pápátá èèmọ̀ tó wà ń bẹ̀ ni pé wọ́n náírà wò ní mú lọ ṣé ilé ayé tó rí báyẹn lẹ́wàá fi fi ba àlìkè àmọ́ tó yẹ kó gbére ló ń jẹ́ ṣé arákùnrin lè sọ níwájú olúwa rẹ̀ tó bá dé àlìkè àmọ́ pé ìfá lòun bọ̀ ó lè sọ bẹ́ẹ̀ èyí ò ní mú kọ́bọ̀ dání téèyàn jẹ́ olórí gbogbo ilé ayé tó bá ti lè kú kò ní mú kọ́bọ̀ lọ kò ní mú aṣọ lọ kò ní mú anything lọ. ṣẹ̀ríà ò fẹ́ ká fi ilé ayé yìí ká lọ fi ba àlùkè àmọ̀jẹ́. tó ń torí náà ẹ̀yin èèyàn yìí ẹ̀ lọ túbá. èyí tí ọkùnrin olórin nígbà mo bá wí o gbogbo ẹ tó bá kọlù síbẹ̀ ìyá lọ́jà ni ó ní bàbá lọ́jà ni ó ní àǹtí lọ́jà ni ó ní aláàjì kan ni ó ní ìmọ̀ọ́mù kan ni ó ní gbogbo àwọn kan tó ti gbọ́n sí yẹn ẹ lọ pàtì ẹ bójútó Allah subhanahu wa ta'ala ẹ tó bá fẹ́ fà ìsọ̀kan yóò fi kàn òjì lọ́wọ́ ẹni tó bá fẹ́ fún lówó yóò fún lówó ẹni tó bá fẹ́ fún lálàáfíà yóò fún lálàáfíà ẹni tó bá fẹ́ pa sórí bẹ́ẹ̀dì yóò pa síbẹ̀ ẹni tó bá fẹ́ pa sórí ásídẹ̀ǹtì yóò pa síbẹ̀ ẹni tó bá fẹ́ pa sórí ibi tó ti ń jẹun yóò pa síbẹ̀ ẹni tó sì fẹ́ pa tó fẹ́ tó fẹ́ pa tó fẹ́ kọ́ ọ̀rọ̀ rí kú yóò pa síbẹ̀ ó ti fẹ́ lórí ìjọba kọ́ ilẹ̀ yẹn kọ́ ni problem. alimọ́tò wa hejì wà àtìbábò ó kẹsì rọ ikú kan náà ló wà ọ̀nà tẹ́lẹ̀ kálọ̀ subhanahu wa ta'ala kójú ọkọ̀ sáàdù fún wa kójú tiwa ẹ̀ ń bá ń ṣerú ìsìlámù báyìí ìsìlámù bọ̀gì ìsìlámù bọ̀pẹ̀ ìsìlámù bọ̀fá ìsìlámù dáfá ìsìlámù sáré ìsìlámù lọ wẹrí lódò ìsìlámù lọ sórí òkè ìsìlámù lọ sísàlẹ̀ ẹ̀ ń bá ń ṣerú ìsìlámù bá ìsìlámù gbómi wèrè kan wálé máa sásọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí pàṣẹ wàláì kò béèrè láyé kò béèrè láyé àná o ní rí kọjá nǹkan tó wà lákọọ́lẹ̀ o sì ní sàlàyé rí ṣùgbọ́n ìmọ̀ tó wà mí ni pé tó wájà lùkì àmà wàhálà ti dé. àwa náà tá à ń ṣe Islam tá a tẹ́bọ̀ pẹ̀lú àlọ́ à ní rí kọjá àkọọ́lẹ̀ à sì ní sáláì rí lọ. ṣùgbọ́n lálùkì àmà alhamdulillah á jèrè àlùkì àmà á dẹ̀ wà lùjẹ́ náà kì í dẹ́gẹ́gẹ́ ní kádùn wa. ẹ ń bá rí ìgbádùn ẹ̀yọ kan tó wà ní ayé ìkóṣọ́ tó bá rí nǹkan kan lónìí tẹ́mi ń fà sí ah, mo fẹ́ ra kínní tí bá fi lè rà inú mi ó dùn gan tó bá fi jẹ́ tèmi ìjọ tó bá ti rà tó lórí ọjọ́ méjì ó ti rùn sí ẹ̀ wàá ti máa rí mi mi ò tún ní jẹ́ lójúmọ́ bẹ́ẹ̀ ni àgbẹ̀ bọ́ kò sí kankan mẹ́ kò sí kankan ìsànjẹ́ ni kó má máa tàn yẹn ni o lè má bẹ́ẹ̀ lọ́nà ìwọ ọlọ́dọ̀ tó àlọ́ ìsàmì ètò ìdílé méjì kí n tiẹ̀ dọ̀rọ̀ àbò kí mi náà tiẹ̀ kọ́ ìjọ tó bá ti kọ́ ojúlé méjì yẹn ojúlé méjì yẹn máa rùn sí yóò tún máa lé ojúlé mẹ́rin tó bá ti lé ojúlé mẹ́rin yóò tún máa rùn sí yóò tún máa lé mi yóò tún máa lé nìyẹn alhakumut takasur hatta zurtumul maqabir kí ló tẹ̀lé kalla sawfa ta'lamun kalla law ta'lamuna ilmal yaqin tàtàrọ̀ wúlnà tó ń mọ kíni làtò àlùnà tó ń mọ látara òun nà á àyìnà lìyẹsẹ tó ń mọ làtò àlùnà ànínà yìí yàwó mẹ́yìlì ànínà yìí túrọ̀ àyín dàgà lẹ́yìn máa ń ronú sí àbá tó wà tó dáa ní àti gbogbo àwọn yòókù náà ni àlè ha kò mú tàkà ni pé ìdí tí ọmọ ìdí yẹn ni pé kó máa pọ̀ sí máa pọ̀ sí kó máa pọ̀ sí gbogbo wa la ní ẹni tí bá ń tẹ tó bá ń ṣe tẹ̀kì yìí wù tiẹ̀ tí bá ń dé pẹ̀lú ìbẹ̀rù Allah ìbẹ̀rù anábì kò ní tayọ àlà gbogbo ala ní tàkàtò kí nǹkan wa máa pọ̀ sí owó wa máa pọ̀ sí ọlá wa máa pọ̀ sí dípò wa máa pọ̀ sí ẹni tó jẹ gómìnà lónìí ní tó ń wá kó tó lọ jẹ̀mí lọ́wọ́dún kò mẹ́ ní tó ń wá kó tó lọ jẹ̀mí tó ẹ́ ẹ̀ ló bá fèsì tí ń lé káàkiri tí yóò ráyè títí Allah ó sófin láti kẹ́ àwọn alọ́ ni bẹ́ẹ̀ ṣe máa lé nìyẹn hàtà zó tó mọ́ ní màpá ọ̀rọ̀ tí tẹ́ kìlọ̀ físíkì sáré ikú ń jẹ́ báwọn ìbẹ̀lẹ̀ ti wá mà wọ́n wá jí ẹ̀nu sáré ọ̀gbẹ́ni ìdè ojú ẹ̀ láàbá ẹ̀ká nípa ní àbá yóò ká lójú ẹ̀ àdébìyí ní alọ́ wa máa bí léèrè pé ilé ayé tó lò yìí ọgbà mélòó ló lò ó bẹ́ẹ̀ yóò ní rárá wọn ò gun òpẹ́ mbẹ́ òun kàn sọ dára ẹ̀ tó lo eighty years back olóòótọ́ kọjá ń bẹ̀. àlọ́ ibẹ̀ ló ti wá máa màdájú. kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ láti islam islam sọ́ọ̀fì islam tó mọ́kànká islam tó là kó níbi ìjẹ́bọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala islam tó là kó níbi ìṣe kékeré ó gángan làlọ́ òun fẹ́ lọ́dọ̀ wa o òun làlọ́ òun wa o wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa dáló fẹ́ ni ní ìbáyé láti ẹ̀ka kan dúpẹ́ ẹ̀sìn mi lọ kẹ́ ẹ̀ sàfọ̀mọ́ ẹ̀sìn yẹn kẹ́ ẹ̀ mọ́ dòrò gbẹ̀gbẹ̀ bẹ̀ mọ́ dòrò pẹ̀lú àlọ́ a ẹlòmíì ra ilẹ̀ mo lọ ilé sàǹgà ò nìyẹn ní wọ́n bá ní ọkùnrin kan àbá ni o ó gbé ọwọ́ ó ǹjẹ́ ìwọ àfáà kí ló dé tó fi gbé ọwọ́ òsì ẹni ẹlẹ́ni ìyẹn ra lẹ̀ ẹ dákun mu ilẹ̀ three hundred thousand bá ló ra o ó ra lẹ̀ three hundred thousand ó sì lọ bá àfáà yẹn nìyẹn pípọ́ jọ kó wá bá wọn ṣe àdúrà sí ilẹ̀ ẹ wò kẹ́wàá ẹnu ń dun ìwọ àbí wọ́n fi plásà lé ẹnu ẹ láti ṣàdúrà fúnra ẹ̀ àfáà yẹn wá ní àdúrà ńlá kan bẹ táwọn oṣù òun làwọn oṣù kó wá wá ṣàdúrà ẹ̀ ọ̀dọ̀ òun ni ó sì sùn tó adago mẹ́ta òru làwọn ò tiẹ̀ kó ti lọ. òun tún báyìí dé sórí tí a báyìí dé bí ẹ̀ ṣe bí ẹ̀ ló ti yin lọ́rùn àbí kódà kó tẹ̀ lẹ òkúta amáláyà ni kódà tó kú ni ẹ̀ ní ẹni tó fẹ́ lọ sàgbà. kílẹ̀ àfa dẹ̀ fi pa oníjẹ owó sí oníjẹ owó sí ẹ̀ olùdíbà sì padà wá sùn. ẹ wo kí ni mùsùlùmí yẹn ń wá ora lẹ̀ ẹ lọ gé kìsẹ́ nọ́bílà ìsìnkọ́rọ̀ wà ní ẹ̀sìn nọ́bílà méjì náà ni nọ́bílà tí yẹn fi máa ń mú àlọ́ òní ẹni tí ó bá yẹn tẹ̀ta nǹkan tí ó dáa òun náà tó ní nọ́bílà tó ìsìnkọ́rọ̀ gbogbo ọlọ́ ẹ̀ kàmà kò lé kò sí àtàtò lé mẹ́ nọ́bílà méjì péré náà ni wàá ka fájà wàá ka tó bá wù ọ́ sóra tó bá wù ọ́ náà ni ó kà wàá tún dìde lẹ́ẹ̀kejì wàá tún ka fájà wàá ka sóra tó bá wù ọ́ wàá dẹ̀ ti sálámà tán wàá dẹ̀ sàdúrà ó bá parí tó o bá mọ̀ lọ́wọ́ lànà ẹ sọ̀rọ̀ kó sọ Yorùbá tó bá ti sálámà nǹkan tó wà bẹ́ẹ̀ náà ni pé wà lọ nǹkan tí mo fẹ́ rà yìí ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí ilẹ̀ tí mo fẹ́ rà yìí kíní kan báyìí tí mo fẹ́ ṣe dákun wà lọ sọ pé orí bá wà ń bẹ́ẹ̀ ni ẹ kò bọ́ sí o tí o bá ti sọ orí bẹ̀ yóò máa bá tiẹ̀ lọ o dẹ̀ pèsè tó dáa fún mi ẹ ti fi nǹkan yẹn lé tani lọ́wọ́ lè àlọ́ ó wà ń bẹ́ẹ̀ pé wà á ń ta àlámúlùgbòyò torí pé ìwọ ọba dandan ló mọ kọ̀kọ̀ ìwọ ló mọ kíní tó dáa fún mi àbí ò dáa fún mi sẹ́yìn rẹ̀ dáa àbí ò dáa ìwọ ló mọ tí àbá àtẹ lọ bá yẹn tó òun tẹ̀ dára ẹ̀ mọ̀lẹ́bí pé yóò mọ kọ̀kọ̀ ẹni yẹn ti mú ẹ̀mí ara ẹ̀ tó wí ẹni yẹn o yóò tó lọ di alálìkí àmà alóránṣẹ́ tọ́lọ́mà sọ àbá àkàlọ́ káàkiri tó ò lè fẹ́ lè ni ẹlòmíì ló mọ kéde lórí orúkọ mi ní aláàjì awùràwọ̀ ẹ̀ tó bá fẹ́ nọ́mbà mi rèé fún ẹ̀bẹ̀ àdúrà ẹ̀bẹ̀ nọ́mbà mi ni zero eight zero ẹ bá fẹ́ rí mi fún ẹ̀bẹ̀ àdúrà ẹ̀bẹ̀ tẹ́nu mi gé ni tí mo fẹ́ bẹ̀rẹ̀ ládùúrà fún àdúrà tí wọ́n sọ yìí náà o kì í ṣe àdúrà súnà bá àdúrà bíjà náà ni ìlú ti kòkò mẹ́bọ alákóso àánú wa o ojú ti ẹnì kọ̀ọ̀kan wa o ẹ̀já àwọn ọmọ báǹkà tí àwọn afẹ́ bá wá lónìí ìdùn láì tààrà tíra tí mò ń bá lọ òun náà ni tíra Umdatul Ahkam الشكوى الشيطاني هنا في الواحد المقدسي رحمه الله تعالى عن عمران بن حسين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم رأى رجلا معتزلا لم يصلي في القوم فقال يا فلان ما منعك أن تصلي في القوم فقال يا رسول الله أصابتني جنابة ولا ماء فقال عليك بالصعيد فإنه يكفيك ثم حديث عمران بن حسين رضي الله عنه tàbí pàtàkì ni Imran ibn Husayn tàbí pàtàkì ni. ó ní anna Rasulullah ó ní òjíṣẹ́ àlọ́ rọ́ àrọ́jù lámọ̀ lẹ́nu ìsọ́lì kíkọ́ irun àṣùbà ni ànábì wa ni mo ta sí ó ń kírun àṣùbà irun ṣubú yìí báwọn èèyàn àtànàbí wa kírun tán Imran ibn Husayn bọ́lá níbi wa rí arákùnrin kan Mu'tazila ó dá dúró lábì ìsọ́lì kíkọ́ òjò ìjàmá láti ṣe kí ni láti bá wọn kí sọ láti sọbẹ ìrìn àárọ̀ wọn ń kírun lọ́wọ́ òun tó tiẹ̀ lọ́tọ̀ ó takú síta ó wọlé ó tó a bàtà níbi wàá kírun tó tó sára náà àníbi wàá rí àníbi yá fúlàní àníbi wàá pè lágbájá mọ̀nàmọ̀ náà àká à ń tó sọ́ọ́lì àbẹ̀rẹ̀ kọ́ kí ni nǹkan tó kọ díẹ̀ kí ló kọ̀ fún ẹ kó kírun pẹ̀lú jàmá tó fi lọ ta kété tó fi bá wa kẹrùn kí ló ṣẹlẹ̀ sí ẹ̀. fàkọ́lá ya Rasulullah arákùnrin wa ní ìwé òjíṣẹ́ àlọ́ ní tó fà ní pé aṣọ ọba ti ní jànáàbà mo ní jànáàbà ní lára ọlọ́pàá bó ṣe kí ni jàmá mo ní jànáàbà lára ìní jànáàbà lára mi yẹn tí mo ní lára kò dé kò dé sí omi tí màá fi wẹ̀ kò sí omi tí màá fi ṣe kí ni tí màá fi wẹ̀ ló jẹ́ kí n takú ní dádúró èyí ò fà ló fà tí mi fi kírun pẹ̀lú yín wọ́n là máa mi ìdẹ̀ lómi tí màá fi wẹ̀ àti sàn pé tó bá ní jánábà kí ni ó ṣe yóò lọ wẹ̀ mi ì lómi náà ní ìdẹ̀ lè fi jánábà kírun ọba takété ọba takété àníbi wa ni àlẹ́ ìtàgé sọ̀rí fa innahu yakfi nítorí ẹ kó o ṣe ni pé ó yẹ kó o ṣàlùwàlá oníyẹ̀fẹ́ ni táǹkì ni sand ablution sand ablution ànábì ní àlèkà bíi sọ̀rìd nítorí ẹ kó o ṣe ni wípé kó o ṣàlùwàlá oníyẹ̀fẹ̀ fa ìnáwó yẹ̀fẹ̀ ó ti tó ọ tó bá ti ṣe láti fi kírun. bàbá hadithi bàbá hadithi ó ń kọ́ wa ní àtàyàmù kí ni mo pè jẹ́ hàn àtàyàmù àtàyàmù èsì táyà mọ́mù o ẹlòmíràn ni òun fẹ́ ti táyà mọ́mù tí mọ́mù bá ní mọ́tò kọ́ táyà kọ́ tàyà mọ́mù ló kọ̀ rẹ̀ tàyà tàyà mọ́mù èsì táyà ìmọ̀mù èsì táyà ìmọ̀mù tàyà mọ́mù ló kọ̀ rẹ̀ òsì kẹ́tí ń jẹ́ táyà mọ́mù tòmọ́tò sẹ́ni ẹ bá ti sọ àwa ti gbọ́ yìí nǹkan tí ó sọ a mọ̀ pé kò mọ́ mọ́ọ̀sì nípa kéwù ní èsì kúrẹ́ ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ péré tàyámù òun ló pọ̀ rẹ̀. hadithi ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé tí èèyàn bá fẹ́ ṣe ìmára ńlá tàbí ìmára kékeré hmm, tí ò dẹ̀ rí omi láti fi wẹ̀ àbí láti fi ṣe àlùwàlá ó lẹ́tọ̀ọ́ fún ẹni yẹn yàjú sùláwù àyàtàyà mẹ́m wọ́n yìí sọ́ọ̀lì ó lẹ́tọ̀ọ́ fún ẹni yẹn láti ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ ó dẹ̀ ṣe kínni ó dẹ̀ ṣe kírun. àdìsí sọ fún abẹ ibo la ti rẹ́ẹ̀dì ẹ̀ nígbà tí arákùnrin tí kò bá wọn kírun nítorí kínni torí jánaba ànábì wa kọ lẹ́kọ̀ọ́ pé rárá hmm, nítorí ẹ̀kọ́ ṣe ni pé àlẹ́ yìí kàfi sọ̀rí ó yẹ kó ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ ni fa ináwó yẹn ṣe ó ti tó ọ láti ṣe kò fi kẹrùn nígbà tó o ti ṣe kẹ́ni tó o dúró ni gbẹdá àdìsí àkọ́kọ́ yìí tó ń kọ́ wa ni. bóòlù yìí tó a máa ń ṣe àlùwalẹ̀ ní oníyẹ̀pẹ̀ táǹkì ní stand up vision ó yí sìgá ó yí sìgá òun náà ni mo fẹ́ ṣe é sìn o bá a ti máa ń ṣe àlùwalẹ̀ oníyẹ̀pẹ̀ òun náà ni mo fẹ́ ṣe é sìn easy gan very simple kò fún ẹ wàhálà kò ní ọ lára ẹ bá ti fẹ́ ṣàwọn alẹ́ pẹ̀ ẹ wà yẹpẹ̀ yẹpẹ̀ tó mọ́ kí ni ìtumọ̀ yẹpẹ̀ tó mọ́ òun náà ni gbogbo yẹpẹ̀ tó wà lórí ilẹ̀ báwátá tí ìbá ti ṣe bí tọ́ílẹ̀tì sáńtọ̀ síbẹ̀ tí kò kì í ṣe orí àkìtàn wọ́n máa ń da ìdọ̀tí sí gbogbo àwọn ilẹ̀ yòókù tó jẹ́ yẹpẹ̀ tí èsì ibi tí àìgbín wà tí èsì ibi tán da ìgbẹ́ sí ẹni ìyẹ̀pẹ̀ tó bá ti rí orí ilẹ̀ ló ti rí o orí wọ́ọ̀lù ògiri ilé ló ti rí o yẹ̀pẹ̀ tó wà lórí táìsì ẹ̀pẹ́ àlèrí táìsì mi dẹ́gbẹ́ yẹ̀pẹ̀ ti kàn sí yẹ̀pẹ̀ wà bí àbí yẹ̀pẹ̀ náà ni yẹ̀pẹ̀ tó wà lórí ẹní yẹ̀pẹ̀ náà ni yẹ̀pẹ̀ tó wà lára òkúta yẹ̀pẹ̀ náà ni hmm? yẹ̀pẹ̀ tó wà lára aṣọ bóyá o lásọ kan yẹ̀pẹ̀ dẹ̀ wà lára ẹ̀ yẹ̀pẹ̀ náà ni ẹni yẹ̀pẹ̀ ẹni ibi tó bá ti rí tí ẹ bá ti ṣe kí ni ibi ẹ̀gbin ẹ̀ṣẹ̀ ọ̀ yóò dẹ̀ rò pọ̀ mẹ́gbin ètò pé yẹ̀pẹ̀ yẹn ní ìsìn báyìí ẹran ti yàgbẹ́ sí èèyàn ti yàgbẹ́ sí yẹn irú yẹ̀pẹ̀ báwọn yẹ̀pẹ̀ tó sì wà nọ́mà tá a dẹ̀ rí ní ẹni gbé ẹni àwọn kódà ọba àjẹrí sìlíńdà rẹ lóbi máa ń fìlì gáàsì yẹ̀pẹ̀ wà lára rẹ̀ yẹ̀pẹ̀ náà kódà pé yẹ o tọ́wù ó lọ yìn àjò yẹ̀pẹ̀ ti wá kù sí ọ ní gbogbo orí ó ti kù sí ọ ní gbogbo ara yẹ̀pẹ̀ náà ni. nàám bàbá àtẹ̀jẹ́ tẹ́ lọ bù fúnra yín náà tẹ́ bù sínú abọ́ yẹ̀pẹ̀ náà ni. alimuhi yẹ̀pẹ̀ ni yẹ̀pẹ̀ ń ṣe kí ni o ni yẹ̀pẹ̀ ń jẹ́. ó dẹ̀ ń tọ́bù lọ yìn àjò pé àwọn tí wọ́n lọ nọ́ọ̀sì yẹn ni tí wọ́n lọ wo àwọn mọ́tò kò lẹ́sẹ̀ àbí kí ni wọ́n pè é ta ló lẹ́sẹ̀ ẹnìkan tẹ̀ eruku ti kù sí eruku ti gbogbo aṣọ rẹ̀ èmi dẹ̀ wà lẹ́yìn rẹ̀ lórí sípò tó wà lẹ́yìn mo dẹ̀ fẹ́ ti tàyà mú mo lè mọ sí lára ẹ̀ kò sí kó rẹ̀ torí pé mo ti rí yẹ̀pẹ̀ ní ara rẹ̀ tí yẹn ti clear bàtẹ́ tí wàá rí yẹ̀pẹ̀ báyẹn kó láti wá ti tàyà mú àlùwalẹ̀ ilé pẹ̀ ẹ mú ọwọ́ méjèèjì mo ṣe ṣe ẹ dàdé yẹ̀pẹ̀ yẹn yẹ̀pẹ̀ tẹ́ rí yẹn ẹ dàdé báyìí ẹ bá ti dàdé báyìí ẹ gbé ọwọ́ yín sókè ẹ gbọ̀n àyímọ̀ àwọn òkúta lè wà ńbẹ̀ ẹ gbọ̀n báyìí tó bá sì wù yín náà lè fàtẹ́gùn sí káwọn òkúta wẹ́wẹ́wẹ́ ẹ kó lè ṣe kíni ẹ lè kú tó bá wù yín ẹ lè gbọ̀n báyìí tó bá sì wù yín ẹ lè fàtẹ́gùn sí. nàám tẹ bá ti ṣe báyẹn ẹ wà fẹ́ pa ojú ní báyìí ẹ fẹ́ pa ojú wa lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ sì fi pa ojú tán báyìí ẹ ti wá fi pa ọwọ́ yín náà ọwọ́ òsì rè hmm? ẹ fi pa ọwọ́ ọ̀tún báyìí ọwọ́ ọ̀tún rè ẹ dà padà báyìí ẹ fi pa ọwọ́ òsì ó parí bàyámù ti parí bàyámù ti kíni ó ti parí ibi mélòó la pọ̀ ojú ibi mélòó la pa ojú àti àtọrùn ọwọ́ débí báyìí ọrùn ọwọ́ ibi tá a máa ń bagó sí kí lẹ́yìn pé ríìsì àbí ríìsì àbí rí báyìí èsì bíi fèsì ẹ̀ẹ̀kan ọwọ́ ẹ̀ẹ̀kan ọwọ́ òsì ẹ̀ẹ́dẹ̀ pa ọwọ́ ọ̀tọ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀ padà báyìí o ti parí ẹ̀ẹ́dẹ̀ tàyà mú mùtà ó dà kí jáde bá ń bẹ lára yá àbá ẹ̀ ń kírun lọ sí ẹ yàgbẹ́ tán ẹ̀ rà yíyanjú pẹ̀lú omi ẹ̀ ń kírun lọ sí ẹ̀tọ́ ẹ̀ ríra yíyanjú pẹ̀lú ẹ̀rọ mi ẹ̀ ń kírun lọ ni pẹ̀lú tàyámùmù yẹn bá a ti máa ń ṣe tàyámùmù nìyẹn pẹ̀lú hadithi Imran ibn Husayn tó sọ fún sàbẹ̀ yẹn pé alayka bis-sa'id ó yẹ kó ṣàlùwàlá oníyẹ̀fẹ̀ ni fa innahu yẹ̀fẹ̀ torí kó ti ṣe kí ni o kó ti tọ́ ẹ̀ yẹn jẹ́ hadith alákọ̀ọ́kọ́ hadith tó tẹ̀lé عن عمار بن يسير قال رضي الله عنه قال بعثني النبي صلى الله عليه وآله وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرغت الصعيد كما تتمرغ دابة ثم أتيت النبي صلى الله عليه وآله وسلم فذكرت له ذلك فقال إنما يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسى الشمال على اليمين وظاهر كفيه ووجهه ثم حديث عمار بن ياسر لقى إليه قالوا بدل عمران بن حسين عمار بن ياسر إليه lálùmọ̀ ìta àmọ́rùn yẹn ti mo ti sọ̀rọ̀ díẹ̀ lórí àmọ́rùn yẹn ti o àmọ́rùn yẹn ti lálùmọ̀ ìta díẹ̀ tó dẹ̀ ti kékeré alùgẹ̀nì àti mọ̀kọ́ wà nínú àwọn alùyà sí rìn àmọ́rùn yẹn ti inú ta ìzákùn lọ́kẹ́ yà àmọ́rùn yẹn ti ìtàn tó ní agbára lónìí àmọ́rùn yẹn ti bàbá bàbá ẹ̀ màmá ẹ̀ gbogbo àwọn fámìlì ẹ̀ kẹfẹ́ yìí kó wọn lẹ́rù wọ́n wá lálà tí wọ́n ti ìyà tó lé ní o ìyà tó lé wọ́n fi jẹ wọn ó ní agbára gan ìyà tó lé gan àti yẹnsiro àti bàbá rẹ̀ àti màmá rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ wọ́n lọ kó sọ́wọ́ kẹfẹ́ rẹ̀ wọ́n wá lálà tí wọ́n dà ìgbà yẹn islam ò sí lágbára islam tẹ bẹ̀rẹ̀ lágbára ìyàn lẹ́nu ló ti gbà islam gbà yẹn bọ́lá táwọn ibi bá ń kọjá lọ àwọn fámìlì yá sí rèé wọn àmọ́ sọ fún anabi kó anabi yá ń jẹ àwọn àbóhùn yá ṣe anabi ni sọ́bùrọ̀ yà á lẹ̀ yá ṣe fa iná mọ̀wé ìdàkùnmù ìjà nìyà anabi ni ẹ̀yin fámìlì yá sí rèé wà lóko ẹrú lọ́dọ̀ kẹ̀kẹ́ tẹ́ ń jẹ ìyàwó wípé fa iná mọ̀ rí dàkún lè jà náà ibi tẹ́ padà dé sí àlìjáná ẹ̀sìn sùn kó ságbára ságbára ibẹ̀ ni bàbá yìí kú sí ibẹ̀ ni yẹ́ kú sí gbọ́n wa òun nìkan làlọ́ padà yọ kálọ̀bá ni ṣe àlékún kẹ́ àtúntò fún gbọ́n lápapọ̀ o yásìrù yìí àmọ́rù yìí ó ní bàtà ni nàbí sọ̀rọ̀ tán fi ha àjà ó ní ànábì ìran mi ṣe ìpínlẹ̀ bí àbùkátà kan ànábì ìran ṣe wá travel bàtà wá lọ ó ní fàájì náà kù wá ní jánàbà lára lọ mẹ́rin pé ó ní wẹ́ẹ̀dì bíi ó lálà lójú oorun nígbà tó sùn kí ló yẹ kó ṣe jàmá ìwé lọ wẹ̀ ládùúgbò tó kí hàn lójú jánàbà kí hàn ìgbà tí àmọ́rù wá rí báyẹn ó ní òun wá fẹ́ wẹ̀ ọ̀làmọ́ àjìdú الماء فلم أجد الماء فلم أجد الماء mi lè rí omi tí màá fi wẹ̀ hmm. àmọ́ àwọn tàbí báàdì tàbí dáadáa ni wọ́n o tíráàbù ló wà ànábì ránṣẹ́ ni o ìgbà tí wàá rí omi yóò wá ló ṣe ó dẹ̀ ti mọ̀ pé áyà ká fi yẹ̀bẹ̀ lè mára áyà ti wà ọ̀pọ̀ iye bóun ni ó ti ṣe kò tí ì mọ báwo ló ń ṣe tí nǹkan tí mò ń sọ yìí ó mọ̀ pé ayé àti sọ̀kalẹ̀ ó sọ pé tá a bá rómi ká sí kínni ká lo yẹ̀pẹ̀ bọ̀bọ́ òde yẹn ó ti lò ó bóò láà ṣe ṣe kò yí àmọ́ kò sí ìmọ̀ nípa ẹ̀ kí ni àmọ́ rù wá ṣe nílé àti tó lọ ó ní pàtàmọ́ rọ́ọ̀kù fi sọ̀rìn tàmọ́ tàtàmọ́ rọ́ọ̀kù dáàbà ó lóun wá ń kóra mọ́lẹ̀ wá ń yí lẹ̀ báyìí ó sùn sílẹ̀ lẹ̀ ó wá ń ṣe kíni wá ń yí lẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí dáàbà àwọn ẹranko náà ti máa ń ṣe kíni báwọn náà ti máa ń yí lẹ̀lẹ̀ kí ló fẹ́ ṣe jẹ̀mọ́ ó fẹ́ ṣe tàyámú ó sì àtúntò àlọ́ sọ pé ká fi yẹpẹ̀ mọ́ra òun wá rò pé ìgbẹ́ta lọ sọ bẹ́ẹ̀ ni pé ká yí sílẹ̀ lẹ̀ ká máa ká máa yí báyìí ó lóun wá yíra mọ́lẹ̀ òun wá fi yíra mọ́lẹ̀ báyìí gẹ́gẹ́ bí àwọn ẹranko náà ti máa ń bọ̀ra mọ́lẹ̀ nígbà tó wàá ṣe bẹ́ẹ̀ lójú tiẹ̀ ó ti ṣe tàyámù bàtú wa parí sẹ́tà nílé ìran tán wa padà wálé oríṣiríṣi máa bẹ́ẹ̀ tu nàbí yà sọ̀rọ̀ náà sẹ́nà bàtí mo wá dọ́dọ̀ ànábì pàtàkì tó láwù dàlẹ́ mo wá sọ fáwọn ibi tó wà níbi ọ̀gọ́ bàtí mo tó rán mi iṣẹ́ tí mo rìnrìn àjò tí mo ní jánábà lára tí mo wá fẹ́ ṣe àlùwalá ilé ìpẹ́ mo wá jí amálẹ̀ ànábì ni ìnáma yẹ kíkà à ń sàkúlẹ̀ bìyẹ̀dẹ́ ìkà àkàdà rárá o tó bá dijọ́ mi òun ti bá ti ń ṣàlùwalẹ̀ ilé ìpè nìyẹn tó máa dọ́rọ̀ bàbí yẹ̀dẹ́ yìí la àwọn dọ́rọ̀ bàtà wà ìdá àníbi wà kọ́ rárá tó bá dijọ́ mi bí wà ti ṣe ni pé àníbi wà lọ́wọ́ méjèèjì ó gbèlú lẹ̀ báyìí ó gbé sílẹ̀ ní ìgbèlú lẹ̀ yọkan péré tó máa má sáhábì tó máa má sáhà ṣìmáàlì àlàyé yẹn ni àníbi wà fi ọwọ́ òsì ó fi fọwọ́ báyìí. oke fi náà pa ọwọ́ òsì wàzọ́ hírọ̀kà pé ìdí wọ̀wọ́ ìjà àníbi dẹ̀ tún pa ọwọ́ ó pa ọwọ́ rẹ̀ ó dẹ̀ tún pa ojú rẹ̀ náà naam lọ́yìn. bẹ́ẹ̀ hadithi hadithi hadithi èwo ló lékún nu méjèèjì ló ní àlékún hàn èwo ló lálẹ́kùn mẹ́ àdìtò àmọ́ kí lálẹ́kùn tó wà ń bẹ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ ẹ́ na ànábì kọ́ wa ó ànábì sàlàyé bí ó ti ṣe tàyámùmù níbi eléyìí títa kọ́kọ́ yẹn ànábì kọ́ sọ pé àlẹ́ká bisọ̀yìn ó yẹ kó lo yẹ̀pẹ̀ kò sàlàyé bí ó ti ṣe mẹ́ẹ̀ bọ̀ àdìsọ àmọ́rò eléyìí àníbi sọ pé ó yẹ kó lu yẹ̀pẹ̀ ó dẹ̀ tún kọ bí ó ṣe lo yẹ̀pẹ̀ yẹn ló kí àbá yẹn ó kọ bí ó ṣe lo yẹ̀pẹ̀ yẹn ìṣkáàlì kan wá wà bí àdìsí mùṣkílà kan wà bẹ́ẹ̀ ẹ bá ṣe àkíyèsí àdìsí tí mo kà yìí ẹ̀rí pé bí ẹni tó gba àdìsí yìí ṣe gbà wá ni pé àníbi pa rọ́hírọ̀kà pẹ́ yìí ó pa ọwọ́ rẹ̀ méjèèjì. Hmm? wàwájì àwò ó sì pa ojú rẹ̀ èwo ló kọ́kọ́ dárúkọ ní méjèèjì ọwọ́ ló wà ní hadithi kó tó pa ojú èyí tẹ̀mí dẹ̀ ṣe fún yín lẹ́ẹ̀kan èwo la kọ́kọ́ ṣe ojú ká tó pa ọwọ́ kí ló ṣẹlẹ̀ yóò fà ìgbà fà ó sì kò kàn ìgbà fà ni wípé níbi àwọn rìwáyà Ammaru ibn Yasir gangan tó gba àdìsí wá yìí níbi àwọn rìwáyà tì ní àwọn narrations ẹ̀ míì tó gbà wá èyí tó pọ̀ jù ń bẹ̀ ó ṣe gbà wá ní pé ojú lànà ní kọ́kọ́ pa ṣáájú kó tó pa ṣáájú kó tó pa ọwọ́ ẹni tó wá gba àdìsí wá yìí ìwáyà ti tẹ̀lé ìṣẹ̀ òun kọ́kọ́ dákọ̀ ọwọ́ ṣáájú kó tó dákọ̀ ojú àwọn àfáà wa sọ pé wáwù ó ní wà zọ hírọ kàfẹ́ yìí wà wájú àwò wọ́n tó wà ń bẹ̀ yẹn and wọ́n fi kọ̀ǹdọ́kìtì júmùlà méjèèjì yẹn kò túmọ̀ sí wípé ìtumọ̀ rẹ̀ ní pé ọwọ́ lànà ti kọ́kọ́ pa ṣáájú kó tó pa ojú torí pé ńgbà míì wáwù tá a bá lò láti fi kọ̀ǹdọ́kìtì ọ̀rọ̀ méjì papọ̀ kò túmọ̀ sí pé ká ṣe tẹ̀sí ìbò mẹ́ káwá sọ pé tàkọ́kọ́ táwọn ibi ìdárúkọ yẹn òun ni àkọ́kọ́ kátó hmm, kò kí ń túmọ̀ yẹn tó bá kéwù kì í ṣe gbogbo gbà ní tẹ̀sí ìbò máa ń wà ń bẹ́ẹ̀ fẹ́ pé nǹkan téèyàn kọ́kọ́ dárúkọ òun là kọ́kọ́ lápèjì oníṣègùn sọ pé dákọ̀lá muhammadun wa zaid dákọ̀lá muhammadun wa zaid kí ni harufu tí mo fi so jumla méjèèjì papọ̀ òun náà ni wáò tọ́ ìgbà tí mo sọ pé dákọ̀lá muhammadun wa zaid ká ni mo kọ́kọ́ dárúkọ muhammad kò túmọ̀ sí pé muhammad lọ́kọ́ dé hmm, kò túmọ̀ sí. bó kabi kọ̀ǹtẹ́kù tí wọ́n kìí ṣe dandan kó jẹ́ pé muhammad ló kọ́kọ́ ló kọ́kọ́ dé nígbà míì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó àwọn rìwáyàtì míì tó wá àwọn ẹgbà wá míì tó wá nǹkan tí àwọn ṣe tẹ̀kídì mọ̀ ẹ̀ títà lórí kọ́kọ́ máa ń fọ̀ àìkọ́kọ́ máa ń pa òun náà ní kí ni o ojú yàtọ̀ sí ọwọ́ tí ẹ bá dẹ̀ wo ìyẹn gbígbẹ́ náà ló bá yà mú ìyẹn ló bá yà tó wà ní sọ́tùlì máa yí dà mú àlọ́ ní pàlẹ́mùtẹ́jì máa ń kílówítẹ̀lé pàtàyà mọ̀mú sọ̀rídà sọ̀yìnbá kílówítẹ̀lé fámúsáwú bí wùjú ìkùn wà àìdí ìkùn mẹ́nìkó kílókòkò dá kọ́nú àyà fámúsáwú bí wùjú ìkùn ẹ pa ojú yín nígbà tí sọ̀rọ̀ nípa àlùwalẹ̀ oníyẹ̀pẹ̀ àlọ́ ní pàlẹ́mùtẹ́jì máa bẹ́ẹ̀ bá ti rí omi láti fi ṣàlùwàlà fámúsáwú bí wùjú ìkùn ojú yín ní kẹ́ kọ́kọ́ sí lẹ́kọ̀ọ́ pa lẹ́yìn ìgbà náà kẹ́ wá pa ọwọ́ yín tó kẹ́ bá rí àwọn rìwáyàtì tó wá tó gbé ojú síwájú ọwọ́ ó bá ó ti dédé pẹ̀lú àyà kọ̀ọ̀rán yẹn yẹn náà ni rìwáyàtì tó pọ̀ tó eléyìí tó ń gbé wá gbé ọwọ́ láti ibi kọ́kọ́ wẹ̀ kò túmọ̀ sí pé nǹkan ti ń sọ ní pé ọwọ́ láti ibi kọ́kọ́ pọ̀ ó kàn kó méjèèjì papọ̀ ni pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà kílẹ̀ àmì ọ̀yẹ̀ àwọn mọ́sálà kan bẹ àwọn mọ́sálà kan bẹ so mọ́ ọ̀rọ̀ tàyàmú ó pọ̀ gan ó pọ̀ gan ebi tí n bá wọnú ẹ̀ lọ àríjáde wọ̀ tábà tẹ̀ jáde àpẹ̀ ṣùgbọ́n insha rahman níjókòó yìí màá sọ mọ́sálà mẹ́jọ mọ́sálà mẹ́jọ tó so pọ̀ mọ́ ọ̀rọ̀ tàyàmú péré màá ìkulẹ̀ aṣọ mọ́sálà mẹ́jọ tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ bàyámú àfi èkó lẹ̀ àkàmọ́sọ níwọ̀nba níwọ̀nba níwọ̀nba alákọ̀ọ́kọ́ nínú mọ́sálà mẹ́jọ ni mo fẹ́ sọ àwọn afáà mi sọ yìí pé tábà fẹ́ ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ wọ́n ní dọ́rùkà méjì láṣẹ wọ́n ní ẹ̀ẹ̀méjì lágbọ́ ó lélẹ̀ yẹn nígbà gbọ́ ó àkọ́kọ́ á fi pa ojú a tún gbọ́ léyẹ̀pẹ̀ ní a fi pa ọwọ́ ó di dọ́rọ́bà mélòó dọ́rọ́bà méjì nínú ètò mi dẹ̀ ṣe fún yín lẹ́ẹ̀kan dọ́rọ́bà mélòó mo ṣe ìgbọ́wọ́lélẹ̀ ẹ̀yọ kan tá a bá ti ṣe yẹn náà òun láti pa ojú òun náà láti fi pa ọwọ́ wọ̀wọ́ rọ́ọ̀jì wọ̀wọ́ sọ̀hìn òun ló dẹ̀ lálàáfíà. ibo làwọn ti wá rí pé ká gbọ́wọ́lélẹ̀ lẹ́ ẹ̀ẹ̀mejì ibi tán ti rí ni àwọn àdínkù tọ̀ ẹni hadith tẹ bá rí tó gbé wáyé pé ànábì gbọ́wọ́ lílẹ̀ lẹ́ẹ̀mejì ó gbọ́wọ́ lílẹ̀ kan láti fi pa ibo ojú ó sì gbọ́wọ́ lílẹ̀ lẹ́ẹ̀kejì láti fi kíni láti fi pa ọwọ́ hadithun da'ifun hadith tí ó lálàáfíà tàbí àfáà tó bá sọ bẹ́ẹ̀ wípé ìgbọ́wọ́ lílẹ̀ méjì làá ṣe níbi àlùwàlá oníyẹ̀pẹ̀ kí ló gbára lé jàmá hadithun. ضعيف حديث ضعيف وبارد سنة كلابي طيب مسألة إليك جي تسوكو مورو تيامو òní wípé àlùwalẹ̀ ilé ìgbẹ́ tá a fẹ́ ṣe badalun anilma ṣẹ̀rí àgbè fún wa ká fi rọ́pò omi ni tá a bá ti rí omi ولو جميع الأحكام المتعلقة بالطهارة المائية gbogbo ìdájọ́ ẹgbọ́n bíbá dáadáa gbogbo ìdájọ́ tó sopọ̀ mọ́ àlùwàlá olómi òun náà ni ó sopọ̀ mọ́ àlùwàlá oníyẹ̀fẹ̀. àwọn òbí ìbára ti ní òkúrọ̀ àbí kí n sọ pé gbogbo ìdájọ́ tó wà fún àlùwàlá olómi òun náà ló wà fún àlùwàlá kíni òní ẹ̀fẹ̀ fi sẹ́mi ìdájọ́ náà jọ ní sẹ́mi ìdájọ́ náà jọ ní tá a bá sàlùwàlá olómi hmm, ní zuri tí ò bá sì jáde asri àáfi kí asri ní àbálọ̀ṣe ní àáfi ká ṣe the same thing náà ìdájọ́ yẹ̀pẹ̀ náà tá a bá sàlùwàlá olóyẹ̀pẹ̀ náà ní zuri tí ò bá sì jáde bá fi di asri àáfi kí náà àwọn kan tí máa ń ba àlùwàlẹ̀ omi jẹ́ bí kíni bí ìtọ̀ bí ìgbẹ́ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ní ń ba àlọ́ oníyẹ̀pẹ̀ ní bàjẹ́ nàám báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn gbogbo ìdájọ́ tó wà fún àlùwàlẹ̀ olómi òun náà ló wà fún àlùwàlẹ̀ oníyẹ̀pẹ̀ ojúmọ́sálà mélòó mo sọ báyẹn àlùmọ́sálà tó sa àlìká mọ́sálà ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé àwọn àfáà kan sọ yìí pé tábà fẹ́ ṣe àlùwalé oníyẹ̀pẹ̀ yẹn wọ́n ní mirfaq ẹ̀bùn bíbá ìlà àkọ́dé bẹ́ẹ̀ bá ti máa ń ṣe àlùwalé olómi tẹ̀kú tábà fẹ́ fọwọ́ nínú àlùwalé olómi tẹ̀kú bíbá ìlà àkọ́dé àbí sọ̀yì wọ́n ní tábà fẹ́ ṣe àlùwalé oníyẹ̀pẹ̀ náà tábà fẹ́ fọwọ́ wọ́n ní mirfaq náà láti tẹnu lákọ́dé àwọn àfáà kan sọ̀rọ̀ ìdẹ̀kọ̀rẹ́ gbogbo hadith ó wá wípé ànábì máa ń ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ dé ìgbúnpá ibi báyìí àdé dọ̀ìbà àwọn àdìsí lálàáfíà ìdájọ́ bá lọ yọ ìdájọ́ ń bẹ̀ ó gbé ìdájọ́ yìí lórí àdìsí tí kò sí kẹ́ni tí kò lálàáfíà wọ́n sọ èyí ètò lálàáfíà náà ni pé a pọ̀ dé ibi báyìí tó bí àlè náà lọ́yìn al-mas'alatu ar-rabi'a mas'ala ẹlẹ́kẹrin òun ni wípé masa yajuzu tayammum ìgbà wo gan-an ló tọ́ láti ṣe àlùwalẹ̀ ilé Ifẹ̀ àbákàmọ́ ṣe àlùwalẹ̀ ilé Ifẹ̀ àti gbàdúrà wù wá ìgbà wo gan-an ló tọ́ láti ṣe àlùwalẹ̀ oníyẹ̀pẹ̀ ẹbí ṣẹlẹ̀ ó dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ìgbà mẹ́rin ló tọ́ ìgbà mélòó ìgbà mẹ́rin ẹ kíyèsí o ìgbà mẹ́rin tó bá ti kọ́ọ̀lù sínú kan nínú ìgbà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó tọ́ fún ọ nínú ṣẹ̀ríà láti ṣàlùwàlẹ̀ oníyẹ̀pẹ̀ náà pàdé sọ mẹ́rẹ̀ẹ̀rin pàdé mẹ́rin ẹ̀wà níwọ̀nba níwọ̀nba. alákọ̀ọ́kọ́ ẹ̀yìn dàfọ́kùdìmọ̀ bí yóò bá rí omi ẹ má di tọ́pù àmì ẹ̀jọ́ sẹ́yìn ò bá rí omi àpèjúwe afẹ́kẹ̀rùn ìṣá ọ̀ ìrùn tó ọ̀ ẹni ìrùn àwọ̀ arómi lágbègbè àrómi ìta afẹ́kẹ̀rùn báwa máa lọlé níbí àbáfìrún lẹ̀ níbí nígbà tá a ti rómi yẹn kí láti a lọ sí tàyámù ṣẹ̀rí àyọ̀ǹda fún abẹ́ pé táà bá ti rí omi táà fẹ́ fi ṣe àlùwàlá olómi àbá ní jánábà lára àbí obìnrin ní háìdọ̀ lára nǹkan oṣù àbó ní nǹkan ọdún lára ó parí ẹ̀ àbó parí ẹ̀jẹ̀ bímọ ó dẹ̀ fẹ́ ṣe kíni ó fẹ́ wẹ̀ ó dẹ̀ rí omi kò sómi ní gbogbo agbègbè ibi tó wà nínú òṣèjàmá yọ̀rọ̀ sàrọ̀ ilé ìfẹ́ ìyá àkọ́kọ́ nìyẹn ilẹ̀ rí ẹ̀ nínú suratul Maida ẹlọ́kàáyà ẹlẹ́kẹ̀kọ́ alọ́ni falamtẹ́ jùlọ máa ń pàtàyà mọ̀ mọ̀tàrí ìdá sọ́yìí bá bẹ́ẹ̀ bá ti rómi ẹ̀sẹ̀ ẹ̀rọ jánúbà abẹ́fẹ́ sàlùwàlà bẹ́ẹ̀ rómi alọ́ni pàtàyà mọ̀ mọ̀tàrí ìdá sọ́yìí bá ẹ lọ sí àlùwàlà ilé ìpẹ́ tó bá má ilé ìjẹ́rìí wà àbọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì nípa kíni ẹ ṣeun ẹlẹ́ẹ̀kejì nípa ìgbà tí a lè ṣe táyà mọ́ òun náà ni nàám kílẹ̀ wí ẹlẹ́gbẹ́ nìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ìgbà tí èèyàn lè ṣe táyà mọ́ tó bá jẹ́ pé omi yẹn omi tẹ ẹ̀rọ mi kéèsì eléyìí tẹ àrò mi tàbí kéjì àkọ́kọ́ àrómi mọ eléyìí arómi tá a fẹ́ fi àbí arómi tá fi ṣe kíni fi wẹ̀ but problem tó wà bẹ́ẹ̀ ni pé omi yẹn at the same time a mu mi at the same time a mu a lo omi láti fi tẹ̀ bàtà jẹ a dẹ̀ tó wẹ̀ àbí a fẹ́ ṣàlùwàlá omi ò lè tó wa láti ṣe méjèèjì ìkan ló lè ṣe ọgbọ ebi ń pa mí àmàlà ni mo fẹ́ rò yìí omi mo dẹ̀ fẹ́ gbé kaná tí n fi ro àmàlà tí n bá ti lè lo omi fi ro àmàlà tí fi tẹ̀bà kò sómi mọ́ láti ṣe kíni láti fi ṣàlùwàlá tàbí láti fi wẹ̀ tí bá ti lè lo omi láti fi ṣàlùwàlá tàbí láti fi wẹ̀ kò sí omi mọ́ láti fi tẹ̀bà àbí láti fi mu àbí láti mu sómi ìkan ló lè tó ṣe nínú méjèèjì ṣẹ̀rí ànímọ́wulẹ̀ ṣẹlẹ̀ léṣe fi omi tẹ̀ba ẹ̀ àbí kò mu omi ẹ̀ àbò fẹ́ lóògùn omi lóògùn ẹ̀ kó wá lọ sí àlùwàlá oníkíni o ẹ́ olùsàwàlá oníyẹ̀kùn odidi kéèsì lébi báyẹn arómi bọ̀ pírọ́bẹ̀mù ni kí omi ò ṣe kíni kò tó tàbádẹ̀ ti mú àbájú bí jẹun àní láǹfààní àti sàrọ̀wàlà ìṣẹ̀lẹ̀ àwọn sọ pé fi jẹun tàbí kó mú àbí kó fi lò fi ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn kó padà ṣe àlùwàlá ilé pẹ̀ fún ìrìn tó fẹ́ kí. kílẹ̀ rí yẹn nínú àyà Qur'an alọ́ ní pàtàkì lọ ha mẹ́tìta tó àtún ẹ bẹ̀rù Allah ẹ bá ti lágbára mọ́. ẹsẹ̀ tó fi wá lọ fún mi yẹ kírun ìlú àwọn àpárọ̀ àbí tó ń gbé wọn gbọ́ bá lọ gbéjọba alẹ láti bẹ ìwọ ló ṣe rẹ o àbí o lọ fo gọdà láti bẹ ìwọ ló ṣe rẹ ẹka sàwálà oníyẹ̀pẹ̀ kò dẹ lo omi sí ìtí wọn fẹ́ jẹun àbí ìkan sí òfẹ ó mélòó méjì ẹlẹ́ẹ̀kẹta nínú ìdí tábìlì sàwálà ilé ìpẹ òun ni al-khawfu min al-halal. الخوف من halak من halak omi wà nínú gbígbó tó ní o ti àtọ̀ sí kéde ẹlẹ́gẹ̀dẹ̀ omi wà ọ̀ problem tó wà ní pé omi wà ó dẹ̀ tó láti fi wẹ̀ omi wà ó dẹ̀ tó láti fi ṣàwàdà ọ̀ problem tó tẹ̀lé ní pé tá a bá fi lè lo omi yẹn mò ń bẹ̀rù kí n mọ́ lọ kú mò ń bẹ̀rù káìsàn mi mọ́ lọ lékún sí mò ń bẹ̀rù kí wàhálà mọ́ lọ ṣẹlẹ̀ sí mi bóyá ẹni yẹn bóyá ń ṣàìsàn ó dẹ̀ wà nínú òtútù tó lágbára tó bá ní kóun lọ lu omi kóun fi wẹ̀ àbá àlégbókò ẹ̀ka padà kírun sí lára ó ń bẹ̀rù pé tóun bá lu omi yìí àìsàn ó ti lékún sí àbí wọ́n ti ẹ̀ sọ fún lọ sí ìtúkọ̀ ọ̀gọ́ ó ti tíjọ́ méje wọ́n lu omi o fún àìsàn tó wà lára rẹ̀ yìí lẹ́yìn ìjọ́ keje ni kó tó máa lu omi o rè ìyá tẹ́ bá lè lu omi ẹ lọ nìyẹn o àwọn akọ́wò wa tó sáfù sí lẹ́yìn ni o o ti gbọ́ bẹ́ẹ̀ irú ẹni kí ni wọ́n ṣe bí wọ́n ti tàyà mọ́ láti máa yanjú ara ẹ̀ eléyìí oró mi omi dẹ̀ tó òun bẹ̀rù pé tóun bá lo omi yẹn o lè ṣàlékún àìsàn o o lè ṣe àlékún ìmọ̀ o lè fa púpọ̀ àbí o ṣe àlékún àìlera o ní dáńdáń nínú ṣẹ̀ríà wọ́n fẹ́ ọ̀wùlẹ̀ lómi lọ ṣe àlùwàlá oníkíni àlọ́ onírẹ́gbọ̀n kílẹ̀ lélẹ̀ tàbí kan bẹ wọ́n pè ní amúrú bùnà àt amúrú bùnà àt sọ́dí aláàt wọ́n lọ sójú ogun kan wọ́n pe ogun yẹn ní dáàtú sàláàtì dáàtú àti sàláàtì ogun tó lé ní ìgbà tí wọ́n lọ síbẹ̀ amúrú bùnà àt yẹn wàkáyà ní júnú báyìí ó ní jánábà lára ó sùn wà lálà ó ń dẹni máàmù wọ́n dẹ̀ fẹ́ kí sóbì fún àwọn tàbí yòókù tí wọ́n ti wà ní ojú ogun dáàdù sàlásì kí wàá ló ṣẹlẹ̀ jánábà dẹ̀ ń bẹ lára rẹ̀ kó ti tọ́ síwájú nù ọyẹ ẹsẹ̀ kọ ọba ẹsẹ̀ kọ ọmọ Allahu Akbar ọdẹ kírun fún wa bàtú wa kírun fún wa yìí fàkànlá ya amòrò àníbí wa sọ pé à ah, ìwọ amòrò ìwọ amòrò jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ náà nígbà tó sùn tó lálàá àsọ lẹ́yìn tàbí àsáàbí tó fi jẹ́nẹ́bà kírun báwọn tàbí ẹgbẹ́ rẹ̀ ni àbí bò ló ṣe wà á ń ta júnubun tí jẹ́nẹ́bà dẹ̀ ń bẹ ní ara rẹ̀ fàkànlá náà tàbí èyí bẹ́ẹ̀ òun ló ń kírun fún wọn lóòótọ́. ó nígbà tí òun ní jánábà lára yẹn òun wá tó lè fẹ́ ṣe ìmáàmù fún wa ó ní fàtàkà tukọ́ la lọ ta'ala òun wá rántí ọ̀rọ̀ tí àlọ́ sọ nínú Qur'an pé wala taqtulu anfusakum inna Allaha kana òun wá rántí àyà yẹn àlọ́ sọ ẹ má para yín o ẹ ara yín para yín o inna Allaha kana bikum rahima òun àlọ́ òjọba aláàánú sí yín o ẹ má fọwọ́ ara yín para yín o. Gbadoo sọ báyẹn ọ̀rọ̀ títà bí ìsọ yìí amúrúfúnà á ti sọ yìí kí ni tuma yìí kí ló fẹ́ yọ kí n tó máa sọ àbí ó ní jánábà lára ó dẹ̀ sì mọ́mù fáwọn yẹn lọ́yìn bàtà wá sì mọ́mù fáwọn yẹn àníbi wa ń bilé rè pé àsọ̀lẹ́ ìtàbí àṣà àbìká wà á ń tọ́jú nu ṣé òfin jánábà kírun fáwọn èèyàn ni tàbí ìwà ń fún àníbi létí pé nǹkan tó fà á ni tí mo ṣe ni wípé mo rántí ọ̀rọ̀ tí àlọ́hùn sọ wípé wà látàkùtù yóò àǹfùsàkù ẹ mọ̀ fọ́ ara yín para yín o inna Allaha kana bikum rahima èmi Allah jẹ́ aláàánú sí yín kí ló fa kí ló ṣẹlẹ̀ sísá bíi báyẹn ó ní jánábà lára bọ̀ ó ń bẹ̀rù pé tóun bá lọ lo omi ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ sóun ó ní ìyẹn ló fà tóun fi wá rántí pé Allah sọ pé wà látàkùtò yó àwọn òkúta ẹ má fọ ara yín para yín dàtí sòsè tóun bá ní kóun lọ lo omi kóun fi wẹ jánábà yẹn bóyá òun lè kú àbí kankan lè ṣẹlẹ̀ sọ̀hún kí ni tàbí wa ṣe wọ́n á sọ fáwọn ẹbí pé pàtàyà mọ́mùtù mo wá ṣe àlùwàlẹ́ oníyẹ̀pẹ̀ ọ̀sọ̀ lẹ́yìntù òdẹ̀ kírun kí ni tàbí ṣe jàmá ó sọ àlùwàlẹ́ oníyẹ̀pẹ̀ ó dẹ̀ ní dáná balára ṣé kò rómi àbúrómi ó rómi bọ̀ kí ni pírọ́bẹ̀mù ẹ̀ ó ń bẹ̀rù kó o má parun ó ń bẹ̀rù kó o má ṣe kẹ́ni kó o má parun ìgbà tí amúlùkùnà àz tó wá sọ̀rọ̀ ìfànù bíbẹ̀ ìfànù bíi bíléèrè ìgbà tó wá sọ pé à wọ́n á ṣe àlùwalẹ̀ ilé ìpẹ́ wọ́n á ní sọ̀rọ̀ tá lọ sọ pé mọ́kàn ara yín pa ara yín èmi dẹ̀ sàlùwalẹ̀ ilé ìpẹ́ tèmi mo lè kírun fún àwọn yìí ẹ̀ mọ́tà níbi tẹ̀lé pàtó ìkàrọ̀ tó bí lọ́ ìṣòro àníbi wà rẹ́rìn àníbi wà rẹ́rìn mo ṣe báyìí àníbi wà sàn kankan mọ́ ìyẹn àsúnnátú àtàkùrì ìyá nǹkan tí sàbẹ tó ṣe lójú ànábì àbánábì rí sàbẹ tó ṣe lójú rẹ̀ báyìí ànábì ò lè sọ nǹkan kan lórí ẹ̀ ànábì ti fi nǹkan yẹn rinlẹ̀ pé ó tọ́ náà nìyẹn àjẹpẹ́ sàbẹ yìí nǹkan tó ṣe yìí jíjá náà bá ń bẹ lára rẹ̀ ó dẹ̀ ń bẹ̀rù àti lo omi pé tó bá lo omi yẹn ó lè ṣàkóbá fún òun ó dẹ̀ padà lọ sí àlùwàlá oníyẹ̀pẹ̀ tánibí ò dẹ̀ ànibí ó dẹ̀ sọ fánibí pé tọ́tún ṣe nìyẹn ànibí ò dẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ báyìí bí èso kánibí tún rẹ́rìn ó tún pé nǹkan yẹn tọ́ o ò o tọ́ o di mélòó mo ti sọ báyìí hàn ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tó lè fà á tá a lè fi ṣe tàyà mọ́ ọ̀rẹ́ lé eléyìí náà aró mi ètò bá aró wọn fún bẹ́ẹ̀ mi pé. حال بينه وبين الماء شيء nǹkan kan kọjí kò jẹ́ kó lè débi omi yẹn omi wà èdèké kò sọ̀rọ̀ omi tó èdèké kò sọ̀rọ̀ èdèké ń bẹ̀rù fún òfẹ́ parun ọ̀ problem tó ṣẹlẹ̀ ni pé problem tó ṣẹlẹ̀ ni pé kò lè débi kò ní access láti débi omi yẹn bóyá ibi tó ti fẹ́ lọ bomi yẹn ó lè wà mẹ́rin ní olè jíjà dùgbò tako tako tako lónà bá ń gbọ́rò ba ibẹ̀ yẹn náà tẹ́lẹ̀ lọ bomi wọ́n à irọ́ o àdìgbò orí tó àkọ́lọ́ ọmọ mu wa nílò sàwàlá ni o ó dẹ̀ ń gbọ́ tako tako ó wá lọ bẹ̀ báwọn yẹn àwọn olè bá rí wọn bá ní ẹ̀ ìwọ ló àbí kò wà wọn ni ìfà ó bá ìmọ̀ nìkú ni kò bá ìmọ̀ nìkú ó bá ìmọ̀ kan kú yóò lọ sí tàyámọ́ yóò lọ sàwárà ilé pẹ̀ yóò tó omi wà omi tó bọ̀ kò lè dé bẹ́ẹ̀. àbíkẹ́ wọ́n ní kìnìún ó ti jáde o láti inú gbó kìnìún kan wà bẹ́ẹ̀ àbí erin kódà ń pa ogbà àwọn èèyàn ní ibẹ̀ yẹn gẹ́gẹ́ dẹ̀ láti fẹ́ lọ bomi láti wẹ̀ tàbí láti sàwàlà bàbá ní kò sí wàhálà olúwa ni aláàbò olúwa ni aláàbò rẹ lóòótọ́ ó sọ fún ọ pé kó o ṣe àlùwalẹ̀ ilé ìpẹ́ òun tó sọ fún ọ kó dára bò rẹ òun náà ló sọ fún ọ pé kò sàrùwàlá ilé ìpẹ́ méjèèjì ló yẹ kó mú erin ló dẹ̀ wà mẹ́ bí erin ti rí báyìí tó ti fẹ́ bomi ó kàn mú ẹnu rẹ̀ ni wàá fi lọ wàá jẹun ẹ̀ ó tó àìmọ̀ká ló pa o àìmọ̀ká ló pa tó jẹ́ ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ìdí mẹ́rẹ̀ẹ̀rin tá fi gbà ṣe àlùwàlá oníyẹ̀kọ́ mọ́sálà mélòó la dé mọ́sálà kẹrin mọ́sálà kẹrin mọ́sálà ẹlẹ́ẹ̀karùn-ún tó sopọ̀ mọ́ ṣàyàmù ibi ìná lágbára díẹ̀ alisalwala oníyẹ̀pẹ̀tà naam alisalwala oníyẹ̀pẹ̀tà àti kírun tán alisalwala oníyẹ̀pẹ̀tà àrómi pẹ̀lú ìjìká nínú ìdúmẹ́rin ń ṣẹlẹ̀ sí wa àwa sàrọ̀lẹ́ oníyẹ̀fẹ̀ a dẹ̀ ti kírun tán a kírun tán báyìí dé wọ́n ti gbomi lé nìyẹn ìmáàmù dáadáa ní alhamdulilayi o wọ́n ti gbé omi dé o kí la fẹ́ ṣe sí irun tá a ti padà wọlé oníyẹ̀fẹ̀ kí yẹn hal nu'iduha aw la nu'iduha ṣé a dá irun yẹn padà a lọ sí àlùwàlá olómi a wà dá irun yẹn padà àbíkẹ́ a ò ní dáhùn padà àmọ́ bá ti wà lọ omi dé ó dé fún gbèsè ayé rẹ̀ á lómi nígbà míì ọ̀ ilé ìdájọ́ kí a bá a lè dùn kí wọn ìdájọ́ rẹ̀ ni pé láàánú rẹ̀ ìdí padà a ní dáhùn yẹn padà o àtìkí àtìkí ni àtìkí náà ni omi tó dé yẹn a ó lò ó fún ìmí kì í ṣe fún ìdájọ́ kí wọn tán ní ẹ̀ náà clear alimẹsàlá tó sa àdìsá mọ́sẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹfà eléyìí náà lágbára díẹ̀ adùsàrọ̀wálé ilé ìpẹ̀tà ẹgbọ́n bíbá dáadáa o adùsàrọ̀wálé ní ìpẹ̀tà asítán báyìí dé asẹ́pìn sínú mọ́sálásí báyìí a ò sí kẹrùn nàbà gbòmìdé nàbà sikẹ́ni nàbà gbòmìdé asàrọ̀wálé ilé ìpẹ̀tà ti parí ẹ̀ àti dénú mọ́sálásí kódà àti ń sèkọ́ ọ̀ràn gbogbo á ti dúró wọ́n ti ń ṣe bọ́n Allahu Akbar Allahu Akbar ṣẹlẹ̀ lọ́rùn àti mọ́sáàsì àwọn bàbá náà àwọn náà ti ń ṣe bọ́n ọjọ́ lọ́họ́pọ̀ lọ́họ́pọ̀ ṣọ́dọ̀ lọ yọ yọlọ́ ọ̀ṣọ́dọ̀ àná Muhammad tọ̀ Rasulullah kò sí problem àwọn náà ti ń ṣe tiwọn adẹ̀dí sàwárẹ̀ ilé ìpẹ̀dá wọ́n bá ní ah, omi dídé omi dídé omi dídé bàbá àmọ́ mu bàbá dàda ní o adẹ̀dí sẹ̀fẹ́ kírun ni kí gbàdá sọ̀rọ̀ ilé ìfẹ̀fẹ́ yẹn táwọn bá ń wà lẹ́nu àní kójú omi àmọ́ lomi fún mi àbí kẹ́ àpàdà alọ̀síjọ́ àlùwà lágẹ́gẹ́ sí gbàgbé mi tètè ta ló mọ̀ dájọ́ yẹn àtẹ̀rí ẹ̀ àpàdà lọ sàwàlà àtàwàlà ilé pàtẹ́lẹ̀ o bọ́ àti ìkírun náà fi gbómi dé àpàdà lọ sí àlùwà lówó lómi àbí ká sì wàá kírun kílẹ̀ díẹ̀ alọ́ ní palamtẹ́jì dùn máa ọ̀sẹ̀ yá mọ̀ tẹ́ ò bá rí omi àdẹ̀ ti dé kíni àti rí omi náà àti omi náà làwọn afáwọn sọ pé fàyíṣà jẹ́ àlùmọ́ bá tọ́ làtàyà mọ́ tí omi bá ti lè dé láti tẹ́ tó kírun tómi bá ti lè dé bá tọ́ làtàyà mọ́ tàyà mọ́ mi bẹ́ẹ̀ ṣe ó ti bàjẹ́ torí pé tàyà mọ́ mu yẹn àlùwalẹ̀ ilé ìfẹ́ yẹn bàjẹ́ ìlú ló jẹ́ fún àlùwẹ̀lẹ̀ olómi àfirọ́pò rẹ̀ ni. so nígbà tí àmírù bá dẹ̀ sí ilé náíbùlù ó lọ tí àmírù bá ti dé ńkọ́ ó jókòó sẹ́gbẹ́ kan omi nínú ìyẹ̀pẹ̀ ní náíbù rẹ̀ nígbà tó tẹ̀sí ti dé ìyẹ̀pẹ̀ ó lọ jókòó sí ìgbà ní nígbà tá a ti kírun á padà síta á lọ olómi àìsè wá kí pẹ̀lú ẹ̀rí tábà ìmọ̀ wọn pé pàlà méjì ló máa ń ọ̀sẹ̀ yá mọ̀ mọ̀tò ìdán ọ̀yìnbá. Ṣẹ́yìn náà fi hà náà lọ́yìn. Àlùmọ́sára tó sàbíà. Mọ́sára ilé keje ilé náà yìí jẹ. Wọ́n ti sọ̀rọ̀ àtàyà mú mu tán àlùwọ́lẹ̀ oníyẹ̀pẹ̀ wọ́n ti dé tán. Wàdà kọlu bí sọ̀dà wọ́n ti wọ náà Wọ́n ti ń kírun lọ. Allahu akbar imam náà ti bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin àwọn bàbá náà ti ń kí tiwọn náà alhamdulillahi rabbil alamin náà arahmani arahimi maliki yawmiddin tọ́ kó láwa ṣe àwọn náà ti ń kí tiwọn lọ ọ̀dùkẹ́kọ̀ọ́ lórí sọ̀rọ̀ wọ́n ti wọnú òun ọ̀rẹ́ gbì ó yàtọ̀ sí tàlákọ̀kọ́ tàlákọ̀kọ́ wọ́n ti kírun tán ọjà ti ṣẹlẹ̀ kejì ṣẹlẹ̀ kejì wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ kírun bọ eléyìí wọn kírun tán bọ̀ wọ́n ti wọnú ẹ̀ràn wọ́n gbẹ́nu lérun báyìí dé lómi bá dé kí ni wọ́n ṣe fìlà fún báyìí nílé ọ̀làmà ìyapa wà ń bẹ fìlmẹ́tàlá ti pọ̀ wìlẹ̀ ọ̀rọ̀ méjì làwọn afá sọ lórí ẹ̀ à ń tó sọ pé nígbà tó pé ó ti wọnú ẹ̀ wọ́n ní kó padà ó jáàmù gbọ́dọ̀ sọ̀rọ̀ aláàbẹ àwọn afáàkejì sọ pé rárá wọn tó ti wọnú ẹ lọtẹ ìgbomidé wọn máa bá àwọn ẹ lọ náà wọn máa bá àwọn ẹ lọ. Hmm? èwo ló wà rọ́ọ̀jì rọ́ọ̀jì ní méjèèjì ẹ ń bá bojú wò ó lábala àkọ́kọ́ pẹ̀lú ayàtà mọ́lẹ̀ kan pé pàlàmìtẹ́jìdò máa pàtàyà mọ́mọ́ tẹ́ ẹ̀ bá rómi ẹ̀ sàrọ̀lá ilé ìfẹ́ ẹni tó bá fi ayà yẹn bojú ẹ̀ wò ó kí ni ó sọ yóò sọ pé fókọ́ọ̀tì ọ̀hún yẹn kó lọ sí kínní kó lọ sàwádà ojú kanù ẹ̀ ń bá fojú kejì wo ike àwọn alọ́wọ́ sọ pé padà tó pìlú àmà ìlàkùn ẹ má bàa ṣe ẹyin jẹ ẹ ti bẹ̀rẹ̀ irun irun tẹ̀ ń bá lọ iṣẹ́ rí ni kẹ wá kọ́ọ̀sì irun yẹn má fọwọ́ ara yín bá iṣẹ́ rí ara yín jẹ́ má kírun yín lọ wọ́n ṣe ti wọnú irun alẹ́ ti wọnú irun níbi ó sì dáa ẹ ń bá fojú ayé àyìn náà wò ó pé alọ́ni wàlà tóbi tìlú wàlà tóbi tìlú àmà ẹ̀lẹ́kùn ẹ mú fọ ara yín ba iṣẹ́ ẹ̀rẹ́dẹ́ yìí ṣe lọ́wọ́ jẹ́ kí ni ó sọ ń tẹ̀ yóò sọ pé kọ́ máa bá rùn ẹ̀ lọ tó ó di pẹ́ẹ́n ojú tí wọn náà bá fi wò ó máa fi wò ó kó ti gbó bẹ́ẹ̀ ti gbó bẹ́ẹ̀ èyí tó bá wà rọ́jú lọ́dọ̀ tìtì ẹ̀ wọn náà fi wò ó fi mú dájọ́ nàám mọ́tàlá eight alimọ́tàlá tó sáà ó jẹ́lẹ̀ kẹjọ tí mo fẹ́ sọ. kéde lè tiẹ̀ òun tún yàtọ̀ orí omi omi yẹn lórí hmm, kò tó sí gbogbo àlùwàlá tán gbogbo àwọn àdáwò lè mọ̀ fùsùlà àwọn oríkèéríkèé ara tá a fẹ́ wẹ̀ níbi ìwẹ̀ tàbí tá a fẹ́ ṣe níbi àlùwàlá omi tá rí kò lè ṣe gbogbo ẹ̀ tán tàbá bẹ́ẹ̀ tàbá fọ ọwọ́ tá a yọ ẹnu tá a fi mú tá a fi jú tá a papá omi ẹ ti tán kò lè tó wẹ ẹ̀pá orí àti etí àti ẹsẹ̀ àbí ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ náà omi yẹn máa tó díẹ̀ ni kò lè kò lè tó tán ní tèlé nìyẹn kíláàsì tí mọ́sálà yẹn yí sá omi tá a rí sìn arómi gèdè bá arómi but problem omi ni pé kò lè tó wá sí gbogbo àlùwàlá yẹn àbí kò lè tó wá wẹ gbogbo ẹ̀ náà pé gèdè ilé gèdè bá fẹ́ mú gèdè bá fẹ́ fi tó ń jẹ o kò kàn tó wá ni ṣé a pa omi yẹn tì báwátá a wulẹ̀ lọ sí dàyámọ̀mù ni àbí a lo omi yẹn débi tó bá dé a sì dàyámọ̀mù fún yòókù ìta ni pé a gbọ́dọ̀ lo omi yẹn àgbọ́dọ̀ sí kẹ́rin ibi tá a lọ sọ ni pípẹ́ ìbá rí omi adé rólù á lo omi yẹn fún àlùwàlá yẹn tàbí fún ìwẹ̀ yẹn débi tó bá dé á wá ti tàyà mú láti fi kọ́ba àyè yòókù bí mo ti kọ́ wọn tàyà mú yẹn á ṣe yóò máa gbé àyè yòókù tí omi ò sí lómi ò sí àlùwàlá olómi tá a ṣe yẹn yóò gbé àyè sí àlùwàlá olómi sí kẹ́rin tó ka tó kíá tó mọ́sálà méjèèjọ mo fẹ́ sọ òun nìyẹn hadith tó kẹ́yìn gbégbé tó bá ti tó bá ti di jọ́mẹ́jọ àbọ̀ tó bá bò mí ni àti kó bá bùtà yà mọ́ ó kọ hadith kan bẹ̀ kí n kà á. عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال أعطي أعطيت خمسا أعطيت خمسا لم يعطهن أحدا من الأنبياء لم يعطهن أحدا من الأنبياء قبلي نصرت بالرعب مسيرة الشهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي الغنائم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة ثم حديث látọ̀dọ̀ jábìr bùn abdullahi al-ansori tàbí àdàbí lónà jábìr bùn abdullahi al-ansori ó lánàbí sọ yìí pé bọ̀dí ìtò kọ́msán alọ́ òkú mi ní nǹkan márùn-ún ta ló fún ànábì ànábì ní àlọ́ fún mi ní nǹkan márùn nǹkan márùn tó fún mi yìí yọrọ tọ̀hún gbogbo àwọn ànábì kan ṣáájú mi àlọ́ fún ẹ̀ nìkan èmi nìkan ló ṣe kí ni èmi nìkan ló fún nǹkan márùn yẹn ẹ lè ba lára àwọn ànábì yòókù ara ta ba ànábì lè nǹkan márùn yẹn nǹkan alákọ̀ọ́kọ́. àdébí ni nùsírùtù bí rúùbí nùsírùtà ṣá tí ogun bá wáyé ogun jíjà jihad láàrin òun àdébí ni sọ̀rọ̀ àti àwọn ọ̀ṣẹ́ bọ́ hmm? àlọ́ òun máa ń fi ìbẹ̀rù òun bí máa ń fi sí àwọn kèfèrí nígbà àyà ó kú oṣù kan tí ọjọ́ ogun yóò pé ni ó ti mọ bẹ̀rù òun kalẹ̀ ṣé ẹ gbọ́ Yorùbá yẹn báyìí ànábì àwọn mùsùlùmí àtàwọn kékeré wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ jagun ó wá kó oṣù kan tí mọ́ ìdìrẹ́ yóò tó bí ọdún déètì yóò pé ó kó oṣù kan yẹn àwọn kékeré yóò ti máa bẹ̀rù ànẹ́bì kalẹ̀ àlọ́ òtí fi èrò tí wọn lọ́kàn fún oko oṣù kan ọjọ́ ogun yẹn tó pẹ́ ànẹ́bì ni òní kalà lọ́wọ́ fún òfin ẹnìkan kan rí sáájú òun nínú àwọn ànẹ́bì ó di mélòó ẹ̀yọ̀ kan ẹlẹ́ẹ̀kejì waju'ilat liyal ardu masjidan wa tahura. nǹkan kejì tálọ̀ tó fún un nínú nǹkan márùn-ún àlọ́ ò ṣe gbogbo orí ilẹ̀ fún un gbogbo orí ilẹ̀ yìí ó ṣe fún un ní masjid ibi tá a ti lè kírun wa tahura ó dẹ̀ ṣe yẹ̀pẹ̀ rẹ̀ náà ní nǹkan tá a lè fi mára. jésùn ẹ̀ jama ibola dídá àti lè kírun. ọ̀n tábù lọ zuri tó park ẹgbẹ́ títì yẹn náà mú tẹ kò sì fẹ́ kírun lórí ilẹ̀ lẹ́yìn kò sí kúrọ́ọ̀nì táfẹ́ ẹ bá dọ̀tí wàhálà tẹ̀ o lè kírun lórí ilẹ̀ yẹn náà kò sí kúrọ́ọ̀nì kò di gangan ó ti sọ pé ó níbì kan pàtó tàbí gbọ́dọ̀ sí kíni o tàbí gbọ́dọ̀ kírun kò sí ẹlòmíì dá lọ sí fún tó di kírísítẹ́n rí ó délé ìjọsìn rẹ̀ níjọ́ sunday wọ́n ti parí ìsìn wọ́n ti parí ìsìn wọ́n ti túká tó ń lọ bẹ̀rẹ̀ sí tó padà sílẹ̀ owó ni ò ní máa dán kíní wò báyìí náà gbogbo wọn ti parí sẹ́yìn ló bẹ̀rẹ̀ sí tèmi òun fẹ́ pẹ́ olúwa owó nìkan ò ní dá sẹ́yìn ọtú ọba jẹ́ mùsùlùmí o lè dákàrà o lè dákàrà jẹ ó dẹ̀ ṣe ìyẹ̀pẹ̀ tó wà lórí ilẹ̀ ó ṣe nìkan tá lè fi ṣe ìmọ̀ra ó di mélòó ẹlẹ́yẹ̀kẹta àníbi nípa yuma rọ́jò mini ometi àdìrọ̀kátì sọ̀là èyíkéyìí nínú ìjọ mi tí ìran bá ti bá ọ níbi tó bá wà ń hmm? wàlú ìsọ̀lì ó kírun bẹ́ẹ̀. àǹtí ẹ̀ kírísítẹ̀nì wọ́n ló mọ bóun ti ṣe tó fi jẹ́ kírísítẹ̀nì òun ló mọ bóun ti ṣe rẹ̀ tó fi jẹ́ kírísítẹ̀nì ó lè lọ kí ó fẹ́ lọ́jọ́ méjì mẹ́ta mẹ́rin márùn-ún bẹ́ẹ̀. àbá àsìkò ń dẹ̀ tó bá ń bẹ́ẹ̀ kò dẹ̀ sí mọ́tà sí gbogbo àdúgbò yìí tó ti lọ kírun àbóbìnrin tiẹ̀ ní ẹni tó fẹ́ kírun lé tẹ́tẹ́lẹ̀ kó máa kírun bẹ́ẹ̀ tó ní ṣe kíni kò ṣe kankan tí ìbá ti ṣe ààyè tó gbé kalẹ̀ fún kíní rẹ o àwọn ààyè yòókù tó wà nínú ilé rẹ ní pálọ̀ ní yàrá àbá kíkẹrùn torí pé àlọ́ òṣìṣẹ́ orí ilẹ̀ fún mi ní àtìlẹ́ kẹrùn anytime. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ò ní láti lé yàlẹ́gọ̀ náà yẹ àwọn bútìs lójú ogun tá a bá jagun tá a bá tètè jagun àwọn nǹkan tá a bá rí kó lójú ogun ẹ̀ ń tá gba ọgbà rẹ̀ ẹ̀ ń tá gba kínní kan rẹ̀ àlọ́ ò ṣe ní ẹ̀tọ́ fún mi láti kó ó ṣe ní ẹ bá kèfèrí jà àwọn kèfèrí wá yá dànù ibi tó ti ń sá lọ wọ́n jù bọ́ wọn wọlé ibi tó ti ń sá lọ wọ́n jù ọ̀pá wọn wọlé ibi tó ti ń sá lọ àbá tẹ fún alákàámọ́ gbé bọ́ wẹ̀ wá ọba gbélé fún wa nígbà tó ti pé ìyá fẹ́ jẹun àwọn nǹkan tá a gbà yẹn lọ́pẹ̀ nígbà náà yìí àwọn buddhist lójú ogun ànábì ní àlọ́ òṣèlú ẹ̀tọ́ fún òun kò dẹ̀ sílẹ̀ tó bẹ́ẹ̀ fún àwọn ànábì yòókù ó di mélòó mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ànábì ni wàlámù tàhí lálẹ́ àhàdì kọ́bù àlọ́ òdẹ̀ sílẹ̀ tó rí fáwọn àwọn tó ti lọ ẹlẹ́ẹ̀kẹrin wọ̀rọ̀ rídù ṣàfà àlọ́ òfún mi ní ìṣìpẹ̀ gbajọ́gbà kìámà fóun ṣìpẹ̀ fún àwọn mùsùlùmí tó ń jẹ́ àlùmùsùlùmí nílẹ̀ rọ̀ṣọ̀ àwọn mùsùlùmí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kí tí mùsùlùmí bá ti ṣe bọ pẹ̀lú àlàó ti bẹ̀rẹ̀ bọ̀ ẹ̀ yọ mùsùlùmí kò náà rọ̀ rẹ̀ bọ́ọ̀tù mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ wà torí pé ẹ̀ṣẹ̀ òkè yọ̀yàn kò ní sùlám ìmọ̀ ń rí bí sí ìmọ̀ nìyẹn ṣùgbọ́n ẹ̀fọ́ àti ìṣe kékeré òun yọ kò ní sùlám ni nígbà tẹ́yìn bá yọ kankan kò ní nǹkan ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àlùmùsùlùmí náà lọ́sọ̀ àwọn mùsùlùmí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ànábì ó ṣìpẹ̀ fún alálùkẹ́ àmà àlọ́ fún ànábì náà àníbi ni wàkàánì nàbí yìí yóò bí ìlàkọ́ ní ìkọ́ ọ̀sọ̀ nǹkan ẹlẹ́karùn-ún nìyẹn o àníbi ni gbogbo àwọn yo ànábì yòókù wọ́n síwájú òun wọ́n máa ń rán wọn sí àwọn èèyàn wọn ni ẹ̀ńtán rántí fìlà ọ̀nà òun náà náà rántí ẹ̀ńtán rántí ọmọ ìsírẹ́lì ìsírẹ́lì náà rántí ẹ̀ńtán rántí bàbá rẹ̀ bàbá rẹ̀ látọ̀ náà rántí ẹlòmíì wọ́n rán sábúrò rẹ̀ àbúrò rẹ̀ látọ̀ náà rántí ẹlòmíì wọ́n rán sí ìlú rẹ̀ ìlú rẹ̀ látọ̀ náà rántí kó ṣe ní gbogbo àwọn ànábì tó fi ṣùgbọ́n wọ̀bùrẹ́ ìtú ìlànà dàmà ṣùgbọ́n àlọ́ òun rí mi tí gbogbo èèyàn bá wá ta ètò kò yan mi sí ìjọ ètò rán mi sí ẹnìkan gbogbo wá dé èèyàn ni ọ tó dẹ̀ nínú lórí àlọ́ òun rán ànábì sí ọ tó nǹkan mọ́ra àrùn yìí òun nìkan tá ànábì sọ pé àlọ́ òfun òfun yóò fún àdìsí àáfàá yìí mú wa níbi báàbù tàyà mú mi kí ló tó fi mú àdìsí wá sílẹ̀ hàn ìdá kùnlẹ̀ ọ̀kan yà ìgbà tó fẹ́ yọ ọ́ mbẹ́ gbólóhùn táwọn ẹbí sọ pé kò síbi tí ẹ̀pẹ́ wà ó jẹ́ ìmọ̀ra fún wa ó ń sọ̀rọ̀ nípa àyà mọ́ ọjọ́ kan lè má lè fún wa. sọ àbẹ alọ́sùn hàn ọ̀tá ó ṣe àlékún àgbóyè Islam àti àgbóyè súnà nàbì fún ẹnì kọ̀ọ̀kan wa ìta sọ lónìí náà ó jẹ́ kó wúlò fún wa ó wúlò fún gbogbo àgbáyé wọ́ọ́tá ó lè sàn wá ní ẹ̀sán ọjọ́ yìí. bíbélì bá kí n dáhùn ẹ̀yọ́ kà lọ́jọ́ ti lọ náà wọ́n gbọ́. náà ìbéèrè tí wọ́n béèrè ni pé bẹ́ẹ̀ lóòótọ́ òtútù mu àdẹ̀fẹ́ ó dẹ̀ fẹ́ lo omi bọ̀ kì í ṣe pé tó bá sọ̀rọ̀ wà láyé náà kò ní kó máa kó ní àgàgàbà kò ní sìn kankan fún un òun ni òkàn fẹ́ lò wọ́n á ní tó lè ti tàyà mọ́ náà ṣẹ̀rí àlọ́wọ́ síbi wípé alùpàwọ́ mi yẹn halal ó ń bẹ̀rù ìparun kábílẹ̀ tẹ̀lé sí bóyá sì yá dátúlù mọ́rọ̀ àìsàn rẹ̀ ó lè kù sí àbí ó tẹ̀ kú àbí kẹ́ wàhálà tí ó ṣẹlẹ̀ sí lásán ìnáwó tí ó lọ ná tó bá lumi yẹn tán wàhálà ó ti tó bá jẹ yẹn bọ́tẹ́ ó kàn sí kí ni ó lè ta kọ́nà rẹ̀ náà ó lè gbé kaná èyàn lè fomi gbóná sàwọ́lá èyàn lè fomi gbóná wẹ̀ kò sí kankan tó bá wù kí òtútù mú o ẹ ó lè gbé kaná èyàn gbómi kaná láti fi sàwọ́lá láti fi wẹ̀ kò sẹ́ni tì ó gbé kaná bọ̀ ìṣẹ̀lẹ̀ àfọwọ́ sí ni pé omi yẹn tó bá lò ó à yóò rà kó bá ọ hmm, wùlẹ̀ kó bá rà ẹ̀ ọ wùlẹ̀ kó bá rà ẹnìkan náà wọ́n bẹ̀rẹ̀ àgbẹ̀ lọ́yẹ̀ àìkú sálà àbúlé làbàkàtà ẹ̀ ń ok. ìbéèrè tó dáa ìbéèrè tó dáa wọn lẹ́nu tó bá gbé ń jí rí nǹkan ó ní ojú egbò àbí ó ní bandage tó fi wé bẹ́ẹ̀ ibẹ̀ yẹn náà dẹ̀ wà lára ibi tó fẹ́ fọ̀ níbi àlùwàlà tó fẹ́ wẹ̀ náà ó ní òṣìṣẹ́ ó yí sìgá ìdí òṣè ni pé lápèjọ ẹni sìn ká ní júwèé wà ní apá ẹ̀ níbi bàtì bí ó ṣèṣe bóyá gbogbo bíbà ló bó ló ṣí lápèjúwe ṣàpébì náà wà nínú kan tó fẹ́ wẹ̀ bóun ni ó ṣèṣe kò dẹ̀ lé bómi kan ọ̀ọ́kẹ́ wọ́n tẹ̀ ti wé báńdéèjì mọ́ wọ́n ti wé báńdéèjì mọ́ àbí wọ́n ti ṣe pop àbí kílẹ̀ ń pe kíní yẹn wọ́n ti ṣe sí omi ò tẹ̀lé débẹ̀ kí ni ó ṣe tí ó ṣe ni pé yóò ṣe àlùwàlá olómi fún àwọn àyè yòókù hmm? tó bá ti wá débi bandage yẹn yóò fi mi wá ìpò ẹ̀ báyìí yóò fi mi pa ìta rẹ̀ báyìí ó yẹ báwọn yóò fi mi pa tó bá yẹ pé kò sí ìwé bandage máa àbí kò sí pop sí ó kàn sí wà bẹ́ẹ̀ náà ni yóò fọwọ́ sí omi báyìí wet hand tó kàn fi pa báyìí tó kàn fi pa tí ó bá dẹ̀ ṣe fi pa náà ó fi ilẹ̀ pẹ̀lú fún rẹ̀ ó ṣe àlùwàlá yòókù síbi àwọn àyè yòókù ó dẹ̀ wọn bá tiẹ̀ lọ tàbí kó fi aṣọ kan wé kó wá pa orí aṣọ yẹn báyìí wọn bá tiẹ̀ lọ pàtàkùn lọ hàn wọn ti tàtọ àgbẹ kò nítorí apá yẹn àbí àyè yẹn kó wá lọ bọ́ síbi àlùwalẹ̀ lẹ́pẹ́ o rárá o yóò ṣe àlùwalẹ̀ olómi nọ́mà nọ́mà ààyè tómi ò lè débẹ̀ yẹn nìkan kò yóò fi omi pa tí ó bá dẹ̀ sí omi pa náà omi ò tẹ̀lé kan àti wẹ́tàndó àti wẹ́tàndó kó ṣe tàyà mọ́mù tún bẹ̀ yẹn kí ìtumọ̀ rẹ̀ yóò ti tàyàmù bá ti sọ yẹn náà tó bá ti tàyàmù bá ti sọ yẹn náà ó ti wẹ omi yòókù ó ti fi àyè yòókù wẹ omi yóò àti tàyàmù tàyàmù tó ti yẹn ó ti fi kọ́ba àyè yẹn ó kílẹ̀ náà dúró yẹn inṣàlá tó bá dé ti ń bọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kọ́ ọmọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹlẹ́gbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david ul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.